Life, life can be sweet, can be sweet, can be great, can be fine, can be perfect. Life, life can be beautiful, can be beautiful when you mingle with the right one. Uh, oh, mm, yeah. When he bury, I get lay. When he bury, I get lay. When he bury. kó fura. Wẹ́ẹ̀ni bá rí ayé le. Ayé le ọ̀rọ̀ ìfẹ́ o. Lè wá láti ibìkan sí ibìkan. Ọ̀rọ̀ ìfẹ́ o. Ó kọjá bá a ṣe pè é o ọkàn nífẹ̀ wa ọkàn nífẹ̀ wa ọkàn nífẹ̀ ti wá ọkàn nífẹ̀ wa gbanibari. Mm. In your highest heights, are you I gone? Are All I want is joy, all I want is happiness. Oh, oh, oh, life can be sweet when you move with the right people. Life can be sweet yes. when you walk in all i on. Ìfẹ́ mo fell, mo mo fẹ́ ọ. ìfẹ́ o. ká tó gé àkàrà I would like to say few things about the celebrant. kò ń ṣe pé kò lè bá fi bánújẹ́ o but kí gbogbo wa lè mọ irú èèyàn dáadáa àti àwọn oore má lè gbàgbé tí Mọ́yọ̀sọ́lá ti ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn Mọ́yọ̀sọ́lá um, <laughs> jẹ́ ẹni tó máa ń ṣoore fúnni tí kì í sì rìgùn ah, is an amazing person ẹni tó jẹ́ pé ọ̀rẹ́ bí ọmọ ìyá ló jẹ́ sí mi Mọ́yọ̀sọ́lá ti mú àbúrò mi Elizabeth sọ́dọ̀ láti ìgbà tó ti ṣetán ní secondary school tó dẹ̀ ń ṣèyá àti bàbá fún tí ò fìgbà kankan complain wípé ó sóhun so many people ni Mọ́yọ̀sọ́lá ti ṣe ìrànlọ́wọ́ fún Mọ́yọ̀sọ́lá ti ṣoore fún àwọn ọmọ aláìní àti ipasẹ̀ Mọ́yọ̀sọ́lá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti di èèyàn tó ń travel out hmm. Mọ́yọ̀sọ́lá as we are here today to celebrate your golden jubilee so shall we come together to celebrate your wedding. As our mother Marita, the Lord so, life. She not married. Amen. Amen. Anyway, the first of him said she Congratulations once again to the most wonderful soul. <laughs> In fact, I'm um, shy. well, um, Eshimotupe, I really want you all beautiful and handsome, wonderful people to know that I appreciate you all so dearly. To my wonderful friend, <laughs> Nolati. Yes, darling. Elizabeth. And my wonderful, handsome doctor. <laughs> àwọn ọ̀rẹ́ bíi ọmọ ìyá God bless you I appreciate you for the love for the care for the friendship. You're always welcome. And to everybody else, ẹ wo Thank you so much for sparing out of your very, very valuable time to celebrate with me. I appreciate you all. In fact, you know, they do meet him or Timasito. You all are looking wonderful, beautiful, and handsome. And, <laughs> and hope that draw with being even or a band. The one year you Amen. Amen. As my wonderful friend has announced, my house, my heart, my wallet. <laughs> Everything is open to as many wonderful people as would like to seek for my help. Me mm. Once again, Mary, enjoy it as much as you <laughs> like and dream, wow. dance and marry. Wow. Life, life can be sweet, can be sweet, can be great, can be fine, can be perfect. Life, life can be beautiful, can be beautiful when you mingle with the life. Uh, uh, oh, mm, yeah. wẹ́ni bá rí ayé le. wẹ́ni bá rí ayé le. wẹ́ni bá rí kó fura. wẹ́ni bá rí ayé le. ayé le. wẹ́ni bá rí ọ̀rọ̀ ìfẹ́ síbi kan síbi kan ọ̀rọ̀ ìfẹ́ o ọkọjá bá a ṣe pè é o. ọkàn nífẹ̀ wa ọkàn nífẹ̀ wa ọkàn nífẹ̀ ti wá. ọkàn nífẹ̀ <laughs> ah! wa. ẹ mú má pa mí ẹ jọ tó ṣe é má pa mí ló I see, I'm okay, I'm okay, I'm okay. I don't even want to say it. You just don't want to say it. I didn't tell you. I didn't tell you. Ọ̀rẹ́ yóò ga ọ̀rẹ́ ṣùgbọ́n sọ̀rọ̀ wa. Wọ́n ọ̀rẹ́ wa ní sáà. Ọ̀rẹ́ ẹ̀yìn ọ̀rẹ́. Tọ́ gé tí bá sọ̀rọ̀ kan fún ẹ̀yọ̀ máa bèrè. Kí ló ṣẹlẹ̀? Sista tí a lọ sí bẹ́ẹ̀ wọn lánìí. Ṣé mo rí pé stylishly ó dà kí n fẹ́ máa yóò fẹ́ sista yẹn? wait o mọ̀ pé àǹtí Mọ́yọ̀ gangan àǹtí Mọ́yọ̀. yes. mo ṣe àǹtí Mọ́yọ̀ náà sọ alẹ́ tó sọ. ta lọ sílé wọn lánàá ta lọ celebrate pẹ̀lú pẹ̀lú wọn. ẹ eh, yes. are you kidding me. of course not. ṣẹ́rí Um, tá a ní bẹ́ẹ̀ doing, lánàá tí sista Ládé bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa àwọn bó ṣe rí àwọn ẹ̀kọ́ tó ti go through and everything. hyɛ more some points more the Then suddenly I started feeling emotionally attracted to her. You see. And that was it. You see, that is the mistake you're making. You do not love out of pity. The moment reality sets in, everything changes. Shuriyomi, <laughs> you can talk like this because, oh, my level, it's interesting. sí àǹtí yẹn ti like all through the night i could not sleep thought wọn ló wà lọ́kàn mi like i am madly in love with that woman or that lady which I love ẹ. you see mi ò understand the tó ń tra láti sọ fún mi mo hmm. tó bá jẹ́ nǹkan tó ń sọ lẹ́nu tó ń wo etí èmi ah, Michael jẹ́ sọ fún ẹ kó pọ́pà. irọ́ hmm. o lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ jẹ́ kí <clears throat> adọ́tì ni ó dẹ̀ mú nǹkan tó fẹ́ fún ara ẹ̀ ó dẹ̀ mọ̀ èyí yàtọ̀ sí bíi choice lọ́nà nǹkan tó kàn fi ṣe mistake ni wípé wọn kì í love out of pity now sọ wípé ìfẹ́ ti wà lọ́kàn ẹ̀. nǹkan tí mo sọ náà nìyẹn. ẹ o ní pé o pity ẹ. it started from there. started from pity. you see you see mo ti wá lọ. what i am trying to say is àǹtí Moyọ̀rí Michael rè kò tó ra wọn rárá. but what's the problem. Alright. right she's a woman uh-huh. I am a man. okay then we are talking about love age is just a number. What's the difference? Yeah, it doesn't matter. Ẹ mọ̀ tó ṣẹlẹ̀, nǹkan tá a wá ṣe mi gẹ̀gẹ̀ ká ṣe. Let's talk about this business and let's sleep. That's all. Okay. Ó mọ̀ tó ṣẹlẹ̀ pé not today not today again. Nǹkan tó ṣẹlẹ̀ pé owó tí ẹ fẹ́ fún mi gan-an ló ní báyìí. Uh, yeah, through your way í ṣe but kan tó ń bẹ̀ me pé ọ̀rọ̀ ọ̀fẹ́ ló bẹ̀. èmi ti support you, holy daddy. And ẹ wúlò àwọn olóńgbò that support me na my friend come on support me. or rather through chest. Uh, oh, my favorite color. Oh my god. Michael. Thank you so much. Don't mention. Um, ẹ dẹ̀ má bínú pé ẹkùn mi kéré o bí ọwọ́ ikú ṣe mú bẹ́ẹ̀ ló ṣe máa fi ń bọ́jú. ọmọ ẹkẹ ọkẹrẹ kẹ àbá ló ṣe máa sọ nǹkan bẹ́ẹ̀. it's not the quantity or quality it's the matter behind the gift that matters. thank you so much. my pleasure. Um, lágbára Ọlọ́run ẹ̀bùn rẹ̀ ọ̀fẹ́ Ọlọ́run kò ní fi wá sílẹ̀. àmín. àbẹ̀bí lè tẹ́tẹ́ pé. thank you Michael. you're welcome. ṣé mo dúpẹ́. ẹ ò sọ fún kan fún mi rí orí fóònù you said you wanted to ask something. Um, yes. Yes. Àmọ́ Michael. Ó mà láyà o. Like, ẹ̀rù ìbáyé rárá. Jọ̀ọ́ ṣé ti owó la fẹ́ sọ ni àbí ti ipò ó lánà ìgbàgà mo ask àti mo your heart like báwo ló ṣe jábọ́ lẹ́gbẹ̀ẹ́ like how did you like i don't I, i can't even comprehend what you did like how. um Yemi. yes. Oh, she must stress her. you see um, my kind of person once my mind is doing it or something there's nothing bad. Shuri, mo make up mind victimless in my head. And I'm ready to do every needed things to make this relationship worse. So we need that stress I you know, Ali ma máa bára wa rìn ká má bára wa sọ̀tọ̀ ọ̀rọ̀. òótọ́ ọ̀rọ̀ Dékúnlé ó sọ̀rọ̀ sọ̀rọ̀ tó wà lẹ́yìn ó kàn ń wò mí ni. tí màá lè parọ́. Okay tí n bá ní ṣọ́tẹ̀ tí n bá dẹ̀ ní gbé lẹ́yìn ọ̀kan sẹ́yìn ọ̀kan mi ní kọ̀ọ̀bọ̀ tí bẹ́ẹ̀ sọ tó wà lẹ́yìn. Hello, Muyosala. Good morning. Well, not bad. I'm fine. And you? Yeah, I'm fine. How are you? And how was the night? Mm, I took a little long. Báwo ni tiẹ̀ náà? Yeah, my night was awesome too. So, báwo ni ṣe ti wá wá nǹkan jẹ? Mm, yeah, something very light. Something light. Why do you jẹ oúnjẹ gidi? Oh yeah, that's true, Sha. Sure that's true èmi náà mo ti mo kàn mu um, coffee ni mi ò tí ì jẹun so báwo ni are you going out today. Mm, not really not really mo expect àwọn calls kan so àwọn calls yẹn ló máa determine bí a máa or not ìwọ náà nǹkan. okay okay yeah èmi náà ṣì wà ní for now no but i'll be going out soon o ṣàrántí uh, ibi contract mo sọ fún yín pé mo ń lọ fún yẹn. so mo appointment will be only one pm yes but tí bá if that is ti bẹ́ẹ̀ i will give you a call. all right okay okay <laughs> not at all all right thanks for calling. all right go take care right and do have a pleasant day. Yeah, bye. Are you ready, come? Are you ready, come? All I want is joy. All I want is happiness. Oh, oh, life can be sweet when you move with the right people. Life can be sweet yes. when you walk in. All I want is ìfẹ́ o, mo fẹ́ o. Ìfẹ́ o, mo fẹ́ o. mo fẹ́ ọ ìfẹ́ ọ. so beautiful so beautiful so nice your wedding berry so beautiful so great Oh oh so beautiful so beautiful so nice so nice. ìgbẹ̀yìn wa ó kò dùn bí oyin ó dùn. ojú sí ọ̀nà mi máa ń bá bẹ́ẹ̀. ẹni tá a pè lọ́nà ó lè jẹ́ fúra. don't toy with your man. orí ní ìsinmi kágbà forí àhá orí ní ìsinmi ọ̀rẹ́ kágbà ọlọ́run dẹ̀ ṣe fún gbogbo. <laughs> o ò lè fẹ́ ọmọbìnrin yẹn o o ò lè fẹ́ o kò sọ̀rọ̀ mi rárá gbàgbé ẹ̀ tó ti bọ́. màámi hmm? báwo lẹ ṣe ń sọ̀rọ̀ báyìí náà orúkọ obìnrin tí mo fẹ́ tọkùnrin náà nìyẹn mo fẹ́ fẹ́ ẹ̀dẹ̀ ń ṣe bí kí bóyá nǹkan táyé ò ṣe rí àbí tẹ́tí ò gbọ́n rí ni there is no big deal in this. wọ́n sọ̀rọ̀ bí òpònú àbí wọ́n sọ̀rọ̀ bí ìyá tí yóò gbádùn tí yóò wà òkè àbí. mi ò sọ bẹ́ẹ̀ o. ẹ̀ ah nǹkan tó ń sọ nìyẹn àbí ìtumọ̀ yóò bẹ́ẹ̀ nìyẹn èmi ò wá bínú àmì lè tó gbóra ká mi má lè ṣàkóso ọ̀rọ̀ mbẹ́ èmi ò ní lajú mi lẹ́ báyìí kíta lùbọ̀ kó o ò lè bá tèmi jẹ́ àdúrú ìyá yẹn. màámi kan ṣàdúró she's just fifteen mo dáràn ẹgbà mi kan ti ṣe mí kí ló ṣe é ṣiṣẹ́ fifty ìjọ tó lọ́nà èmi fún àmì kan tí mo jẹ́ yẹ ọmọdé mélòó ni mí. màmí ẹ ṣàjùnà màmí màmí màmí báwo lè yín ṣe báyìí màmí ẹ kàwé náà ẹ kì í ṣe illiterate age is just a number the most important thing ni pé èmi àti èmi fi ara wa adé like àwọn àwọn àfẹ́fẹ́ àti maturity bára wa lò kò kò yẹ kó lè tó báyìí náà. the most important yẹn gangan wa ni wípé fún èmi o o ò ní bà tèmi jẹ́sẹ̀ o ò ní kó bá mi ah! torí ọlọ́run ọmọkùnrin yìí o ò ní kó bá mi sórí o lè fẹ́ ni mo sọ yẹn tó bá jẹ́ pèmí ni mo bí ẹ o tó bá jẹ́ pèmí lọ́lọ́kọ̀ ẹ̀ tó wẹ̀ wá sílé ayé àṣẹ tèmi ló máa ṣe o ò ní fẹ́yà yà fifty yẹn o ò ní fẹ́yà fifty ti bọ̀ torí bàtà mi máa fẹ́ mi ọmọ ékeré ni mi i'm just twenty so ìwọ ò wá rà wọn sẹ́ẹ̀tì ẹ ó lè ní ẹ ó lè ní ẹ ó lè ní ẹ oníjẹkújẹ ní ẹ ẹ wọ́n ti ṣe owó ìhàbì ẹ ó lé owó ló lé ẹ débẹ̀ mo ti mọ nǹkan tó ṣe ẹ ìwọ sọ pé o love ẹ ìwọ love ya fifty. o ò lè fẹ́ o o ò lè fẹ́ ni mo sọ yẹn ṣó ti bọ́ o ò lè fẹ́. ok mami ṣé mo lè máa lọlé. ẹ kò sí wàhálà máa lọ ẹ walk away o ò ṣáà nífẹ̀ẹ́ ni mo sọ yẹn. mi ò wọ́ọ̀kì mo ní ṣé mo lè máa lọ. kò sí wàhálà ilé tèmi ṣáà ni mo ṣáà wà ìṣá o ò nífẹ̀ẹ́ ni mo sọ yẹn. ok máa pè é. o ò nífẹ̀ẹ́ tọ́lá rẹ̀ lágídí wọ́n máa kó ẹ lọ́wọ́ ni mi ni wọ́n ń lọ wọ́n nìyẹn kó she's just fifty. I see love in the high. Oh, ah, baby. What's up with that look? Michael. Huh? I'm missing you already. Um, well, same here. I'm missing you too. But I have to go, you know. <laughs> so, my worry. Um, I'll tell us some other time. Okay. about um, Moyosola? Hmm? I want to suggest we should go on a date. Date? Yes. Come on. you ló mean by cutting off only? Èmi ò fẹ́ fẹ́ láti fi pamọ́ now. I want to flaunt you for everybody to see. Yes. Come on. What? I'll take didn't think So what come on <laughs> okay take a fix next week huh? i you know all right babe so okay, when i get to the house so last kiss come <laughs> on kiddo shouldn't know come on so my cat's the all right i love you okay. all right i see love in the high oh baby ṣé ìfẹ́ òtítọ́ ló ní ọ. ọ̀rẹ́ ṣé kí n má parọ́ tún we are so concerned about this pregnancy issue. ìwọ náà wò ìyàwó mi age is not on our side anymore and mo fi pé kó sọ nǹkan tó bá mọ̀ pa á lè ṣe kó tó di pé mo are too late just tell us. ọ̀rẹ́. Um, máa trouble ara ẹ̀ ṣùgbọ́n ẹ máa lóyún ẹ dẹ̀ máa bímọ. Dr. Yemi, kí ló dé tó sọ̀rọ̀ báyìí náà? When exactly will that time be? Like my husband rightly said, age is not on my side. Yemi, I'm over 50. Mo understand concern yín. Bọ́kọ́ tí mo advise ẹ méjèèjì, ẹ jẹ́ ká run fertility test fún yín and we pick it up from there. jọ̀wọ́ má bójú mi jẹ́ má tì mí sábà mi ò èkúrọ́ lálábà wá. Elizabeth o ṣe tó bá mi páàkì gbogbo àwọn kìnìún ká ní pé o filẹ̀ fún mi ní fact o ti rẹ̀ mí jọ ẹ kú ilé o. my darling. oh um, you're welcome. I really miss you tí mo ṣe rí pé mọ́tò ẹ̀ dìbà mo ń fúbọ̀ lẹ́yìn pé àìfẹ́ mi ti dé ohun tí mi ìṣẹ̀jẹ̀ wá fọ́ <laughs> so um, before anything um, wá lọ sókè wàá wá bíbí mi pé omi tó máa fi wẹ̀ hot water or cold water. cold. okay so go and do that right away. Michelle is best. so báwo wà ní mi tó lọ. Well, not bad, but I'm so tired. Lele, it is written all over you. Okay. Um, Omongo sense tí òun ti lọ bẹ́ẹ̀ prepare omi tó máa fowó ẹsẹ̀ uh-huh. kí ló máa jẹ́ kí lọ bẹ́ẹ̀ bẹ́tẹ̀. baby but kò sọ bẹ́ẹ̀ lẹ́nà o. sorted. I am done for you. You're my so, best. So wow, to my fellow well, okay. Check him out of the get a Anything you make. Anything. Anything. Okay, let me handle that. I love you, baby. Love you too. <laughs> mo fẹ́ ọ. ìfẹ́ o mo fẹ́ ọ. ìfẹ́ o. yeah so a quick one test result ẹ̀ méjì ti jáde. oh great. mo dẹ̀ ti go through it as your endocrinologist advice ti máa fún yín sí ni pé kẹ́ ṣe IVF. IVF yes IVF um, kò ń ṣe nǹkan you know though it is expensive but ẹ lè afford ẹ and àǹtí ṣẹ̀rí procedure IVF yìí ọwọ́ yín ló wà first day of your next period Mama máa fún yín nọ́mbà kan sí ẹ máa gbé nọ́mbà deliver òògùn yín sí with instructions ẹ jọ mo bẹ̀ yín ni tó ṣe instruct kẹ́ lóògùn yẹn òun ni kẹ́ lọ ok tẹ́ bá ti wá lo àwọn oògùn yẹn tán a máa ṣe egg collection a máa gbé egg yẹn àti sperm collection náà tẹ́ bá ti wá ṣe gbogbo ẹ̀ a máa gbé lọ sínú lab a máa fertilize ẹ̀ tó bá ti fertilize ẹ̀ tán a máa ṣe implantation tẹ́ bá ti wá ṣe implantation yẹn tán èèyàn míì pé tẹ́ bá ti délé ẹ máa sọ ẹ máa kẹsẹ̀ sára ògiri abẹ́ẹ̀ ní jẹ́ kí ọkọ yín fọwọ́kọ yín ọ̀kẹ́ gba leave níbi iṣẹ́ for two weeks you don't need to do all of that okay live your normal life so after two weeks tí ẹ bá rí period yẹn ẹ máa wá pregnancy test Two bá positive. I'm a booking in fún atibate and then we we'll pick it up from there bọ̀ ẹ má year, ẹ má bẹ̀rù me from mi máa wà pẹ̀lú throughout everything. okay so babe can you cope with you by my side, I think I should be able to cope. And with God by our side. Okay, um, doctor. Yeah. Um, that's beautiful. And since the year me did so it may only cope. So how soon can we start? As soon as our first period. Kọ́kọ́ pé number and then we're good. Pẹ̀lú Ọlọ́run lẹ́yìn wa. Gbogbo àyọrí sí rere. come on, life is so beautiful ayele wẹ́ẹ̀ni bá rìn kó fura. Ah, Elizabeth gbólógbòdà ah. kí ló fẹ́ lọ rà mẹ́. mo fẹ́ lọ get àwọn toiletries mi and you know be ẹ̀yin máa need. bí èmi máa need anything ṣé o pẹ̀ pé bébì mi á ti ṣe shopping fún mi ni. ó ga o i go love o. <laughs> ẹ̀dá anyways anything tó bá rí tó bá fi pè mọ́ láì kó bá bẹ̀rẹ̀ bọ̀ ṣó ìlówó lọ́wọ́ ṣá. owó tí mo ní bíbá tó jẹ́ kó tó ṣá. jẹ́ kó tó ṣá ṣó fẹ́ change díẹ̀ ṣó fẹ́ change díẹ̀ sí i. tẹ bá fún mi o mo máa gbà o. ẹ kí ló wí tẹ bá fún mi mo máa gbà o ṣó fẹ́ àbò ah mo fẹ́ mo fẹ́ ẹgbẹ́ sọ ti mo fẹ́. <laughs> Elizabeth tó láì kówó. Go and get me my phone. Yay! <laughs> like oh whoa. Ah baby. How are you, darling? Um, I'm fine. Ah, kí Oh, nothing. Ok. on, you know, traffic, the driving stress and all that. ah, so. Rene. How are you? I'm good. So, Miss Major. Ah, bed one day. Ah, So torí Lizette wà lẹ́sìn o lè miss ọkọ No. Then what? Ojú ń jàre. Anyways, mímí sẹ̀ṣá. <laughs> I know. So báwo ni díẹ̀? Not bad. <clears throat> Báwo wà níbi tó lọ? Ah, well babe, um, then, well, the meeting went well actually. Mm-hmm. Wọ́n dẹ̀ decide kí mi náà fi ní contracting. But um, Elizabeth ni mo ní kó lọ mú fóònù mi wọ́n fẹ́ lọ fún shopping mo wá ní mo fẹ́ fún lówó ìdọ̀rọ̀ pé Elizabeth láìkò owó. ìwọ náà láìkò owó. ẹ káàbọ̀ sà. yọ báwo ni jàre Elizabeth. Elizabeth ó láìkò owó ó fẹ́ gbowó nìyẹn o tó bá ti tó mú fóònù wá. aṣàbẹ̀ṣe mm. twenty k thank you thank you so much ẹ bẹ òkè máa lọ kí má bàtà sí. mo ti bẹ ṣe jẹ́ kí mọ̀ tó bá rà látẹ̀. yeah so wọ́n ṣàní pé èmi ló máa fún ní contracting okay. but um, condition kan wá wà attached wọ́n ní pé fifty percent upfront ni àwọn lè fún mi. Alright. then after tí bá ti parí project yẹn ló máa tó ẹ̀ṣẹ̀ balance mi ní the remaining fifty percent and èmi ti expect bóyá bí seventy to eighty percent and fifty percent is too small. well well you can't really blame them no any contractors they know a man frustrated now to buy bá gbéṣẹ́ fún me àbọ̀ ah, èmi ò ń i know but when contractors mi wá gbowó wọn ò ní ṣiṣẹ́ rárá àbí kọ́ ṣiṣẹ́ tí ò dáa àbí kọ́ ṣiṣẹ́ halfway kọ́ kọ́ abandon iṣẹ́. Mm-hmm. that's true sha. you know so uh, so kí ló wá fẹ́ Honestly, I don't know. How much is the contract? Um, 100 million. 100. Yes, so if maybe 50 million yeah, So yeah. that means the minimum had the water to sell over um, and me of few people make sense by. So kí ló máa I don't know. I don't know. Ah. All you need to do is your owó nínú joint account one. now. Ah no baby, ah no no no. Orí yẹ kàn kí in ní gbà. you're polite now. Àwọn máa ṣe máa tọ́ bọ̀ joint account wa my my máa yọ owó my máa nífẹ̀ẹ́ fún máa execute contract. No no no no no. Ìyẹn owó i don't know i don't know What's the checking? okay tó o bá mú o ní joint account ibo ló ti fẹ́ rò. Um, nǹkan tí mi kàn ti ń rò ni pé um, mo rò pé bóyá kì í ṣe partnership so mo kàn ṣe ń try láti wo which of the contractors tí mo mọ̀ lálejò partner together and ní ọ̀dọ̀ ẹ̀ ṣe problem àti kí ló fi. Michael. yes lord. Ọlámilékan. ìyàwó ẹ̀. give me from our joint account publish a contract. You don't have to partner with nobody. Okay, if you insist. I insist. So, Allah, thank you, baby. Thank you, too. I love you. I love you more. So. So, kí ló máa ah, Anything you want as long as ṣe anything fún ẹ lóúnjẹ Elizabeth ṣé wàá máa jẹ oúnjẹ Elizabeth ah, ṣé wàá lè jẹ oúnjẹ Elizabeth. Eh. Ah, ah. ah ó rẹ̀ o ó rẹ̀ mí ó ah ẹni tí ó lè lọ wò ni. Wo Michael mi ní gbogbo ẹ̀ tó ti mi láìkẹ́ wá wo nǹkan ìlú kún sàtẹ̀mí o. Oh, Michael. IBM Airfield. Field? Yes. Oh. Oh. It is true. Um, but, alright. ṣé IVF máa ń fail ni. yes IVF máa ń fail in this case chromosomal abnormalities ló fà in a simple terms chances failure ma high as a woman gets older. Oh. Ah. Clearly. What, what can we do? Um, yes, what can we do? Um, ẹ̀yin ọ̀rẹ́, ṣé mo kí mò ń rò pé tíyàn bá develop as many as we can. Before you know it, ṣé mo kí yàn a bẹ̀rẹ̀ real estate business náà here? Orí yẹn sọ, ọmọ rẹ̀ lè sọ Yeah, of course. So mo wá rò tí n bá lè ṣerú nǹkan báyẹn ṣé mo máa tún lè hà dẹ̀ mọ́ àwọn other things sí àwọn mi èmi á dẹ̀ lè ráyè concentrate sí bigger projects àbí kí lẹ fi wù. no bad no bad at all. michael michael hmm? michael. i'm with you. ẹbí ló mú pé ẹ. ẹ̀mẹ́ta. ṣe ní tèmi o mi bá ìlú lo àdíyà tí ìwà tíyàwó ẹgbẹ́jọ máa join business papọ̀ kẹ̀kẹ́ máa ṣe papọ̀ kò make sense. Mm-hmm. sórí fún ọkùnrin tó bá fẹ́ ní lójú ìyàwó ẹ̀ nílé sórí nǹkan tó pọ̀ nídìí ni pé bó ṣe ń wọlé àkọ́kọ́ nu bó ṣe wọlé má jẹ́ kó mọ̀ bó ṣe jáde má jẹ́ kó mọ̀ nǹkan tó ń ṣe tó fi pawó ẹ̀ má jẹ́ kó wọ̀n sí i nǹkan tó pọ̀ nídìí ojú wípé máa tọ́jú ẹ̀ fẹ́ ra aṣọ ni o fẹ́ gbádùn ní ẹbẹ̀ tẹ̀ kó máa tọ́jú ẹ̀ kó lè máa sọ ẹ̀dẹ̀ sílẹ̀ òtítọ́ a máa ṣiṣẹ́. Um, Dékúnlé ṣòro nǹkan tí òun try láti sọ yẹn èmi ò agree pẹ̀lú ẹ̀ because tí o bá rò dáadáa kò sí nǹkan tó bá dín bẹ́ẹ̀ kí ìyàwó àtọkọ kọjọ ní joint business kọ́kọ́ máa ṣiṣẹ́ kí ìyàwó máa ṣiṣẹ́ wọ́n jọ ẹ̀ para wọn nínà bọ́ọ̀ tó sọ yìí ọ̀nà ọ̀nà kò really kò kò lọ́fà. sori um, yemi mo trust wọn ọmọ pé ìwọ máa ń tètè get um, ibi tí bá ń driver bísí dẹ́kunlé nǹkan tí wò mọ̀ ni pé kò sí nǹkan tó bad kí ọkọ àtìyàwó jọ dá business partner. àtọ àtọ. and ṣùwárí ọkùnrin tí ó bá náà ń ṣetán láti má fẹ́ jẹ́ kí ìyàwó òun là irú ọkùnrin bẹ́ẹ̀ tó bá ṣe ń fi owó edu sílẹ̀ báyìí lé kó máa ready láti fi owó edu sí because ìyàwó ẹni lè ṣe anything she is not working kò ní anything tó lè fi support ẹ. ọgbọ́n ọgbọ́n èdè pọ̀ jù. ah my dear anyway owó tó máa ń bọ̀ sí bèbè my dear ní sùúrù ọgbọ́n tó lò fún àǹtí Mọ́yọ̀ tó fi gbà fún ọtọ́ rè. ó gẹ́ra ó àǹtí Mọ́yọ̀ bíi ti báwo kí ló ń ṣe ẹ̀ ìyàwó ọ̀rẹ́ mi ìyàwó mi ni ó ti di Mọ́yọ̀. àǹtí ah, ṣe ni o. respect is reciprocal. bí ti báwo. o ò lè larúkọ mọ́ ìyàwó mi lórí. Ah! ìyàwó ọ̀rẹ́ mi àyàwó ọ̀rẹ́ mi ìyàwó mi. okay happy ẹ̀ tẹ́bá délé pé aunty Moyo you like that. ẹ á lè dá yín lóhùn pé bọ̀dá kínní kan. ló bá wọlé ló jẹ́ ká wá pẹ̀lú àwọn adolùkọ́ ní ìlú àwọn òkè You hear Yẹmí báwo ni báyìí. Sad to say, it wasn't successful. Again. Um, baby, sorry. Just be strong. Um, that's that's okay. I'm fine. Um, so um, Doctor, so but I feel like doing another circle. Oh yeah. Also, Charlie, month. Yeah. not at all. Why? A lè ṣe IVF méjì láàrin oṣù kan. Or oh. else the second bá wà which is not possible. Kó wá lẹ́ẹ̀mejì lóṣù kan. So I'm máa ní láti the next step Okay, that's that's fine. I'm, I'm, I'm, fine. Uh, yes, that, that that's fine. Abi? Yeah. Uh, but she the same number It's my man. ń I'm ọ máa ń for me. fún mi my man. mo máa ń pè ṣáà. Yes, Same number. Oh, that's fine. So. Ah. Oh, oh, oh, okay. Okay. That's fine. Yes, yeah, that's fine. We do it together. eh? Yes, yes, we'll try again. Times, right? You just you take it away. Uh, yes. Okay. I forgot you. I'm not complaints. All right. All right. Ọlọ́mọ ló láyé, ọlọ́mọ ló láyé. ọlọ́mọ ló ń láyé ọlọ́mọ ló ní ìgbà. ọ̀gbẹ́ni paná mọ́tò yẹn ò ní jẹ́ kárò máa disturb brain alpha ilé ṣẹlẹ̀ báwo ni gbọ́ tí ẹ̀dùnkún mẹ́. Ah, ọ̀rọ̀ àjẹkù ọ̀rọ̀ àjẹkù rò bájẹkù ẹ wọlé yín lọ. ẹ ló ta ló wà ń bí báyìí ẹ wà mọ́ ó wà bẹ́ẹ̀ ọmọ. ó dàbí pé táyé lè máa sùn lálẹ́ adéka máa gbé náà ayé lọ ni. ọmọ ìwọ náà mú rìbáàsì rìbáàsì rìbáàsì rìbáàsì. sábà fílẹ̀ síbi. ẹ ló rìbáàsì sẹ́ ká máa lọ ah, a jẹ ka kọ lọ pẹlẹpẹ tí o yẹ ka pẹ tí o yẹ ka pẹ sí. tèbá bẹ́ẹ̀ wẹ̀ yẹn káwa káwa káwa káwa awa awa awa awa awa awa ato ato ọ̀rẹ́ ato. àwọn ọ̀rẹ́ tó gbé kó lè fẹ́ sí i o. àwọn àdélé àwọn sẹ́yìn kàwọn sẹ́yìn. àbáwọ̀ mi ní ìlú lóde gẹ̀rẹ́gẹ̀rẹ́ wàá délé rẹ̀ o kan lẹ́nu díẹ̀ tí ó bọ̀ náà. ìgbọ́n lọ́gbà gẹ̀ẹ́tì gbàgbà délé máa wo bọ́ọ̀sì mọtí máa wo bọ́ọ̀sì stagger ọmọ tí ó débi pé ọyọ wíìgì gan kúrò lórí bàtà ọkọ dání ó gbé ẹ kíní ìgò ọtí báyìí ọwọ́ ń ta gbọ̀ngàn báyìí lóru dúdú yìí. níwọ̀n mọ níbi níyàn ó ti yé mi sáà rọra má dànù o bó bá dànù èmi ọmọ wòóràn ni o torí èmi kọ́ mo gbé ọ lọ ọtí o. elizabeth lọ́rùn dá daniel dé dúró dé yìí. àbí elizabeth kọ́ ni mo wù lọ́kùnrin ṣé elizabeth kọ́ ló lọ lọ́kùnrin. Ah, eléyìí ti kó lélẹ̀ ó ti di èyí jà. Ah! tọ́sí mọ̀ nǹkan tí gbòòrò ń sọ nísìnyí ó ti yé mi. ọ̀dìbọ̀ tirẹ̀ láàárọ̀ lọ. ọ̀rẹ́ mi ò lè parọ́ fún ẹ mi ì dẹ̀lẹ̀ fún ẹ lófo ṣọ̀rẹ́ tàbá sọ abẹ́bẹ́ sókè nígbà ìta mi pẹlẹbẹ báyìí mo máa fi lélẹ̀ o. mi ní. nǹkan tí mò ń ṣe láti sọ ni pé ivf yẹn kò lè wọ́n náà torí o ta ní sìn wọn ni ká ṣe sọ̀rọ̀ dẹ̀sìn so ìwọ ló máa mọ tó ṣe máa báyàwó ẹ̀ sọ you have to persuade her or that's the only hope we have Just try and prepare your mind. Okay? Surrogacy. Yes. <sighs> okay. Um, Kosuwala, give me till evening. I'm gonna call you. <laughs> it's fine. Hello, afternoon. Yeah, good morning. Call náà ló jí mi, ṣe ń jí ni. Yes, yes, um, Ashiwa. Yeah, but you know what, um, I'm gonna call you like around 10. Yeah, 10 a.m. Tibati Jidata. Because I'm still in bed. Uh, yeah, definitely, positively. Yes, yes, yes. Yeah, Kuswala. Yeah, we'll call him. Alright, pardon me. Bye. Bye. Oh, Sweet. Good morning. Good morning. Wow, okay, tired. All the night there. Good night. Good night. òjìta ìjì fóònù ló gbé ṣùgbọ́n gbogbo ṣe máa ń ṣe all the time yẹn tó bá jí tó big calls ẹ̀ wàá kó bí fóònù wàá máa lọ from one page to the other. Michael kò yẹ kó rí tó bí èèyàn bá ṣe ṣe jí láàárọ̀ kùtùkùtù wà á kọ́kọ́ bọ́ lóhùn ẹ̀ ọ̀nà kó tó bẹ́ẹ̀ dà láyà kó kàn sọ̀rọ̀ àbí kó tó pick fóònù ẹ̀. Babe, I know. But um, Bola Oni, business partner, me, and the call is very important. Mm. Olorun is important. What's up? Could you repeat Yeah, let's pray. Okay. In Jesus' name. Kódà ìbànújẹ́. Ah! Ìbànújẹ́ ti wá jẹ́. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan? Ah, a ní inú màdámà tọkàn ò dùn rárá. Inú wọn ò dùn kẹ̀ àwọn olórí mi nù kí ni tó ṣe wọn gangan. Ah, èmi ò mọ o nǹkan tó ń ṣe wọn ò yé mi. Ah, ah, Elisa ìwọ náà kò kù díẹ̀ ó ti kọ́wọ́ ọmọ kékeré bọ̀ ọ́ sì sọ pé ọmọ ẹbí nìyí ọ́ sùn mọ́ wọn ọ́ pẹ̀tù sí wọn nú ọ̀gbọ́n fi sọ tí ó wà lọ́kàn wọn jáde ṣé èmi ni kí wọ́n lọ bèrè lọ́wọ́ wọn ó sì mọ̀ pé ẹ̀ gate man lásán lèmi òṣìṣẹ́ lèmi jẹ́ bíbáyìí ẹnu tèmi ò tọrọ nǹkan tí wọn bá sọ èmi ò lè sọ tó bá ti bá wọn sọ tán bá gbọ́ ọwọ́ àwọn tó bá jágbà nu ẹbí yìí wọn wà bá wọn sọ so rò pé ká kárí wọnú so wá tán náà ti ń ṣe nínú ah, ah, ọ sì lọ́ọ̀mọ̀ ah, ọ ti wá ọmọ kékeré bọ̀ o. èmi ò dé wá rò lọ sọ́nà yìí o mo ti gbọ́. ẹ̀hẹ́ tètè bá wọn sọ o. kí wàá ní jíjẹ báyìí. ẹ máa gbọ́ sọ̀rọ̀ jíjẹ là ń sọ yìí ni wọ́n láwọn màdámù ronú ọ̀tún béèrè pé kí ni jíjẹ. èèyàn ẹ ṣáà jẹun. sẹ́nu àwẹ̀ kọ́ ló yẹ kí gbogbo wa wà. àmọ́ ẹ kò kì í ṣe pé bóyá mo ní mi ò jẹun báwọn náà oúnjẹ yẹn lò ní jẹ́ kó pọ̀ ni eh. Eh, eléyìí tó máa pọ̀ tẹ́lẹ̀ o lè reduce ẹ̀ díẹ̀. ok um, rice àbí. ah má jọ jẹ rẹsì rẹsì máa pọ̀. sẹ̀mú. ẹ eh, sẹ̀mú fẹ́ da ah mo tún wo sẹ̀mú náà bí omi ó ṣe èèyàn ò lè rí ẹ̀bà. ẹ̀bà ẹ nígbà tí gbogbo àwọn lápáta ẹ̀ kéèyàn jẹ bí ẹ̀bà. ẹ̀bà ok ọbẹ̀ yọ àbí. Ah, kò sẹ́fọ̀ ríro. No, ẹ̀gúsí. Ẹ̀gúsí, ẹ̀gúsí. Ẹ̀gúsí náà dà. Eh. Ẹ̀gúsí náà dà. A kàn mọ̀ bóyá wọ́n ti jóúnjẹ ẹja pala tó wà ní kìsìn tán. Kò sí panlẹ̀ ẹran ló wà. Eh, ẹran náà lọ. Ẹran náà lọ. Ìgbà tó lúwẹ̀ táwọn ọ̀gá ò lè jọba gbogbo olúwẹ̀ fẹ́ jẹ yẹn àmọ́ kó má dàbí gbà tí èèyàn máa lò yẹn náà bẹ́ẹ̀. Ẹ eh, à Elisa tètè súnmọ́ ọkọ bá wọn sọ̀rọ̀. Ẹ dákun fomi tútù sí o. Ìyẹn ló máa ń lọ pẹ̀lẹ́bà o. Láyé be sweet, can be sweet, can be great. How long ló fẹ́ take wọn láti gbé ìjà wá? Wọ́n máa gbé wáùsì náà rìn. Mo ti ń pẹ́. Why you don't want to pick your call? Ó mi fẹ́ gbé call yìí. Ah, ah, gbé call ẹ̀ náà. Ṣé kò ń ṣe sísè ló ń pè ẹ̀yìn? àwọn ni wàhálà wọn ti pọ̀ jù sórí kọ́ yìí nísìnyí tí bá ti gbé ìgbà náà máa bẹ̀rẹ̀ ibo ló wà o tètè máa bọ̀ ń lé o ilẹ̀ ti ń ṣú o má dúró síta o ọmọ rẹ̀ ń jẹ́ kíní kan wo. ah no no no no no àti ìlọlé ah, láago mélòó ah, àwọn ìdá fún wọn ní spinal àbíkọ́sẹ̀ ìgbé carton kankan àbí crate. Eh, eh. èwo ni crate ló gbẹjà wájà rè a máa máa mú un láì ṣe pólú odò ni wọn. Ah. ẹnà èèyàn ní wọn ti fi. fẹ́ fatọ́ sẹ́nu. Mm-hmm. Elizabeth, ma, thank you so very much. Elizabeth, Ah, Lọ́ládé, bá mi you. lọ́wọ́ Elizabeth, bá mi dúpẹ́ lọ́wọ́ ọmọ yìí, oore tó ṣe fún mi, ah, ó pọ̀ kọjá bẹ́ẹ̀. Oyèsọ́lá, ọpẹ́ kí ló ń dùn? Ṣó fẹ́ máa embarrass mi Ah. We are one big family now. Exactly. Um, Sister Lorade, Sherry, I agree with the fact that you said we are one big family. And truly, we are one big family. But Sherry, Bíbélì náà sọ wípé nínú gbogbo kéèyàn máa dúpẹ́. Àti wípé tí ìyẹn náà ara bíi ti wà tá à ń fojú rí bá ṣe wá lóore tá a bá dúpẹ́. Báwo la ṣe fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tá à fojú rí tó ń ṣe wá àwọn gan tún fìdí ẹ̀ múlẹ̀ wípé èmi ni mi ni kẹ́mi lè ṣe mi mm. so for this tí Elizabeth ṣe fún wa we need to appreciate you guys. <laughs> ṣé rí gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí èmi ò máa rí as big deal. ẹ ah. eh, eh, wo inú tèmi dùn pé mo ṣòro yìí pẹ̀lú gbogbo oore tẹ́ ti ṣe fún mi eh, this is the only way tí mo lè fi pay yín back which mi ò dẹ̀ lè san tán so ẹ má dúpẹ́ lọ́wọ́ mi jù. ṣé ti gbogbo ọpẹ́ tó ń dùn yóò tiẹ̀ gbé mi eh? ṣé torí tó ti ṣe fún mi ni ká sọ ni àbí ti gbogbo mọ̀lẹ́bí mi. Eh? wọ́n wo Elizabeth àtìgbà tó ti ṣetán ní secondary school ló ti mú sọ́dọ̀ àbí first apartment tí mo gbà ó ti gbàgbé pé wọ́n ló gbà fún mi ni ní gowon estate yẹmi àbúrò mi ó ti gbàgbé pé bó ṣe di medical doctor bó ṣe yẹn Ah. àbí ti big mommy tó ń fún ní monthly allowance tó dẹ̀ bìlíìfù pé mi ni mò ń fáwọn títí dọjú èmi. fact ju gbogbo ẹ̀ lọ lọ́ládé ńlá ti dúpẹ́. Elizabeth ma wo just name it anything you want don't think about it. Ah anything nǹkan tí mi bẹ́ẹ̀ ṣe fún mi ní òun lè gbé value lè lórí price. Muyọ̀sọ́lá please stop ah ọlọ́run nìkan ni ká phone. Yes. Oh. Òkèlú wa ṣe. That's all wá. I love you. I love you too, sis. Pastor. Yes, ma'am. Ẹ ṣé mo dúpẹ́. Olúwa ṣe. Pastor. Yes, ma'am. Olúwa máa she ṣiṣẹ́ ìyanu olùwàṣe. ṣẹ́ni ọkọ mi ah contract kò ń borí contract fún. ah olùwàṣe olùwàṣe. kò ní owó kò wá sí contract kan tó ṣe láṣẹ tìrí o bó dẹ̀ ṣe ń ṣe tọ́ba ìpín ọ̀jẹ́ lówó wọn san. Ah, hallelujah. hallelujah. Daddy, I need very huge testimony mi. ẹ ṣáà wò. mo ti lóyún. oh praise the Lord. hallelujah. ah olùwàṣe sẹ́mọ̀ yìí pé mo sọ fún níjọ́ kìíní àná wípé bí ẹkún bá pẹ́ títí ayọ̀ ń bọ̀ lówùrọ̀ mo ní kẹ́ ẹ má sọ̀rọ̀ ìtinú olúwa ń ṣiṣẹ́ ara ni olúwa ṣeun ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ jésù ní agbára ìjẹ jésù. ọkọ nífẹ̀ẹ́ ti wá ọkọ nífẹ̀ẹ́ wá gbani bá rí. ènìyàn ayé sáyé ayé ò rèdè kan ayé ò kan. all i want is joy all i want is happiness. Yeah, so what? I come to streets you walking, all Ẹ pẹ̀lẹ́ máa fẹ́. Yàrá ni ma àdìgbò sí wọn kéde báwo ni ṣe wà ókè àfáìsà ìyàwó àgbà ọ̀hún ìdílé àwọn bọ́ọ̀sì ìlú ara ìlú alright. remember to knock. Oh, oh, ó ọ̀dà. má kọ̀ já wọ yàrá o. alright so beautiful, so great, uh-huh, uh-huh, so beautiful, so nice, so nice yes. sórí kó tó di pé oyún Elizabeth bẹ̀rẹ̀ sí ní yọ tẹ́lifù ti máa rí èmi fi rò pé ṣùgbọ́n ká dọ́gbọ́n sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ bóyá kí Elizabeth kó travel ṣùgbọ́n ká ṣe lè má bàa tú. Mọ́yọ̀sọ́lá kí ni nǹkan tó ń ro yìí ẹni tí yóò lóyún rí travel out torí káṣíìrí má bàa tú mi ò rí sí àìdíà yẹn o ah, ah. ẹni tí ò lóyún rí tí ò bímọ rí káwa fi sílẹ̀ kó travel out lẹ́nu kúrò ń bẹ̀ ẹjọ́ máa gbé oyún yẹn ni yes ẹjọ́ máa lóyún yẹn ni. báàlẹ̀ ṣe fẹ́ gbé oyún báàlẹ̀ ṣe jọ fẹ́ lóyún. Ah, tóyún tiẹ̀ bá ṣe ń ga bẹ́ẹ̀ ni ìwọ náà máa máa dọ́gbọ́n sọ̀rọ̀ rẹ̀ tó bá ṣe ń ga bẹ́ẹ̀ ló máa máa dọ́gbọ́n sọ̀rọ̀ rẹ̀ tó bá ti wá tó time delivery ẹ̀ wá travel tí wọ́n bá ń bọ̀ á gbọ́ ọmọ wálé kó ju bẹ́ẹ̀ lọ a máa mọ́nítọ̀ ẹ̀ títí tó máa fi bímọ yẹn ni. my angel in <laughs> here. I'm blushing. Thank you so much. You're welcome. Thank you for all you do for me. Oh, rọpẹ́ dà. Eh, Sọ́rọ́gẹ́ẹ̀tì àbí sọ́lọ́gẹ́ẹ̀tì àbí kí ló ń pè? Ṣé wípé eh, ọmọ inú ìwọ kọ́ ló ní àbí ohun tó ń sọkọ yìí. mami mo kàn bá wọn gbóyin ni o èmi kọ́ mo lọ́mọ. ẹ bá gbà mí irú ọ̀rọ̀ játijàti wo lẹ sọ jáde lẹ ò ń gbọ́ ṣé bẹ́ẹ̀ ni ó lóun kọ́ bá wọn gbé ọmọ ni òun kọ́ ló lọ́mọ. Mm, big mommy mm-hmm. ẹ ṣáà mọ Mọ́yọ̀sọ́lá uh-huh. ẹ mọ̀ pa láàánú ló jẹ́ fún wa ní fámìlì wa mm-hmm. ẹ dẹ̀ mọ̀ pé o ti ṣe wá lóore rẹpẹtẹ tí o ṣe. sọ̀rọ̀ ìbéèrè ni mo bí ẹ́. Eh, ah, ó ní problem kò lè dágbóyún fún rẹ̀ so ó wá ní ìdèyàn tó máa help ẹ̀ èmi fúnra mi gan ni mo suggest pé kí Elizabeth ìbàgbé tó bá ti wá di after nine months akọ̀gbẹ́ ọmọ fún ni hmm. ó tán tó bá ti jẹ́ nǹkan ẹyọ kan ṣoyè làwa náà lè ṣe fún láti fi san gbogbo oore tó ti ṣe wá kí inú ẹ lè dùn. nígbà tí inú tiẹ̀ bá dùn kí inú tiwa máa bàjẹ́ ẹ fẹ́ sọ̀kò ìbànújẹ́ sínú ilé yìí ah, ah, ní ohun tí mo mọ̀ dájú ṣé nígbà tó bá ti gbé ṣé ọmọ bóyá ẹyọkan tọ́lá nǹkan ọmọ nìyẹn pàápàá nídìílé wa ọmọ kọ̀ọ̀kan lóníkálukú ń bí èmi tí mo jókòó yìí ọmọ kan mo bí ìwọ ńkọ́ ọmọ mélòó ló bí. ẹ ẹyọkan ló bí. ẹ bọ máa mi ṣe bí ìyá tó bí àwa yìí mẹ́ta ṣàlọ bí kalu. ìyá ẹ tó bí mẹ́ta nígbà tó bí yẹni ó mọ àárẹ̀ tó ṣe ó ṣe àárẹ̀ fẹ́ kú kó tó dípò lóyún tiẹ̀ oyún ni á yìí wà láyé mélòó lọ́jọ́ orí ẹ ẹ wá sọ wípé kinní kan ẹ wá ní ó fẹ́ bá wọn tọ́jú ẹ̀ á bá wọn tọ́jú oyún ṣé bó fẹ́ bá wọn tọ́jú oyún ó máa bá yín tọ́jú oyún mo ti gbọ́ á tọ́jú oyún àá ah, ah, mo ti gbọ́ ó máa tọ́jú oyún. owó owó wọn mọ àlàáfíà owó owó wọn mọ àlàáfíà. à ń wá sẹ́nu ọ̀nà. ibẹ̀ yẹn ni ẹnu ah máa ṣiṣẹ́ tó mo sanwó ibẹ̀ yẹn ó yá bá ń gbé kejì náà. ya ya ya ya ya ya. ya ya ya ya máa gbé bọ̀ máa gbé bọ̀ máa gbé bọ̀. gbélé gbé sórí ẹ abọ́ṣẹ́ṣe ah, díẹ̀ díẹ̀ díẹ̀ bí ìsọ̀nù ìnákú àná ìnágèjì àbáyé ó dàbọ̀ mo ṣáà ti fún ẹ Ah. Tani. Ẹ ṣílẹ̀kùn. Tani. Látàlọ Àrẹ̀mú ni. Àgọ́ àgọ́ ṣílẹ̀kùn jàre iṣẹ́ ìwọ ni gẹ̀tìmánù tó ń la wọ́n lálẹ́kùn wọn. Ẹ pẹ̀lẹ́ Bàbá yìí ti lẹ̀kùn mẹ́rù mi gbẹ́rù yẹn wọlé fún mi jàre. Ẹrù wo lèmi àti ń jọ dùwà láti lè yín tẹ́ ní báyìí gbẹ́rù wọlé ẹ ń wọlé náà ni à ẹ ká sọ ẹ mẹ ẹ ti jẹ ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín ẹ ti ti géètì mọlúbọ lọ́wọ́ ẹ ti wọlé tálẹ béèrè. wèrè ni ẹni o máa ta ni mo béèrè nínú ilé tátà lọ ààrẹ mú ni mo ní kó gbé ẹrù wọnú ilé bó tẹ̀ yìí má bèrè wáyé bá mi gbé ẹrù wọnú ilé náà. mo sì máa yí bẹ̀rù wọlé sẹ́mi àti ń jọdẹ ẹrù kó lé ni kí ló ń ṣe yín gan-an níbo lẹ ti wá talẹ́ béèrè ni mo ń béèrè lọ́wọ́ yín. ẹni tẹ́mi béèrè nínú ilé yìí orí ẹ̀ ti dàrú ẹranko ni ẹ́ o mọ ohun tó ṣe kó tó máa ya wọn lára kiri ilẹ̀ ẹ ìwọ ń béèrè pé ta lèmi béèrè nínú ilé iṣẹ́ mi mọ ibi tí mo lọ mo já fọ́jú ni. sẹ́mi tó dúró síwájú yín ta ẹ. ẹ tó máa ń tọ géètì tí fáwọn tó ń wọlé tó ń jáde. ìgbà náà wá. ok tẹ bá ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ tẹ bá fa báàgì wọlé ṣé wọn sọ fún yín pé gate man wà bíbáyìí ẹ wá ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ náà ẹ tún adé kémi lọ́ba yín gbé báàgì sẹ́ni pàrí fi ni. ọmọ ìlú tèmi jẹ́ hmm. i'm born and brought up origin of Kwara State. ẹ wá wá lọ Kwara yín ẹ wá lọ mú yẹ wá wá aṣọ ọmọ ọ̀dọ̀ ń bíbáyìí. Ah. àwọn èmi pẹ̀lú ẹni tó ní bíbáyìí ni kì í ṣe ìgbéraga. ẹ níbí torí wíìlì bí bàá máa rí lójoojúmọ́. wíìlì. yes tábà fẹ́ ṣàdúrà wa wọ́n máa fi hàn gbogbo àbá yìí bí test person ti kò dẹ̀ sórúkọ yín bẹ̀ níbo lẹ ti wá gan. ṣé wọ́n lè. ṣé wọn mọ orúkọ mi ni. orúkọ yín. àlórí ẹ ti dàrú ọpọlọ ẹ ti dorí kodò. ok. gbé ẹrù wọlé. mo ti mọ ẹyin lára àwọn ìyá onígò tán wà Dubai wà lára àwọn tán dìpọ́tì wa ẹ má bàbá tẹ máa lókètì sí. ó ti o Dubai kọ US not deport o fẹ́ bojú mi kẹ èmi náà sán lórí o mi ò gbádùn kó jẹ́ kórìí ẹ̀ kó pé tó bá fẹ́ bojú mi jẹ́ màá bojú ẹ̀ jẹ́ gan ó fẹ́ bojú mi jẹ́ ni. ẹ̀yin ṣe ẹ̀yin ṣe ojú tí yín sì fresh ojú tèmi ti bàjẹ́ already so kò sí ìkàtà fẹ́ bàjẹ́ lójú tèmi èmi èmi ni màá bójú yín jẹ́ ojú tí yín á bàjẹ́ ju tèmi lọ nígbà tí Saudi bójú Argentina jẹ́ ni mo sì máa bójú yín jẹ́ ẹ̀yin ẹ̀yin tí mà ẹ ẹ oh, pé president wọ́n á sọ pòsíṣàn tí mo jẹ́ fún yín bí báyìí. náà kò sí. ẹ wá fa báàgì no problem. Ah, nígbà yẹn bàbá Barrister náà bí wọ́n ìyá kan ṣe wá nù káláwọn làwọn bíbàrí lọ́mọ ẹ̀yin lẹ́yìn níbi ah, kí ló ṣẹlẹ̀ tó bá tẹ̀ jẹ́ pé ẹ wà lára àwọn tí wọ́n ṣe bí so pé ńgbà kan kọ́ bí sọ́wọ́n ní kẹ́ padà wá gbé bí báyìí. ok no problem. ok. hello. ọ̀ọ́dà. wèrè tẹ gbé sẹ́nu géètì. ok. kò jẹ́ kí n wọlé o. Ah! ó ní mi ní wọlé ni. mo ní ó tẹ̀ bá ń mi ó fọpọ̀ ní ìyàlá ìyá mi eléyìí tí ò yìí. èmi èmi lèmi ò ó jà ẹ wo bí ẹ wo gbogbo ọgbọ́n ọlọ́pàá ti máa wọ̀nyàn ní wá pé wọn wá ní kọmíṣánná fẹ́ bá wọn sọrọ. ṣé bẹ́ẹ̀ ń gbọ́. ẹ kó máa gbọ ṣé ò ń ni jìbìtì táyà méjèèjì jọ ń sí bẹ́ẹ̀ sí máa ń jìbìtì nìyẹn. ẹ ojú ìmọ̀ àti ẹ̀gbójú yín délé nìkan mm. ẹ ẹ ẹ máa sọ tẹnu kò sí ẹ̀yin ni mo bá yọ máa mi mọ́pẹ́ yìí náà ń pè má ẹ má bínú mà yes ma ok ma ẹ gbà ma. orípáyé ẹ ti wá ta o ò ní ṣiṣẹ́ ń bímọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa padà lé e dànù ah, ṣé mi ni mo wá ṣe prince ope ń bí ni mo tún padà wá bí ìwọ fúnra rẹ náà ni kò fọwọ́ rẹ fi sínú bẹ́ẹ̀ ni. Mm-hmm. pẹ̀lẹ́ mọ. ó yá lọ gbé ẹrù yẹn wọlé. ṣe ẹrù àgbà. ẹrù tó wà ń ta yìí lọ gbé wọlé. ẹ gbọ́kọ̀. mi ìgbọ́ ó lè tó ó fẹ́ ru ọkọ̀ wọlé ni ó fẹ́ ru ọkọ̀ wọlé tó lára bẹ́ẹ̀ni tó jẹ́ kó tilẹ̀kùn yín tó títì ó yá gbé sórí kò nìṣó mi ì lè bẹ́ gbé fúnra rẹ̀ ni kò gbé olóṣì aṣunú. ẹ má gbé màá gbèsè. ok orí ẹ ṣe ń pè ní ó ṣe mọ ohun tó yẹ ẹ ni ó ṣe mọ orú èèyàn tí mo jẹ́ nú ilé yìí nìyẹn. ọ̀rẹ́ àbúrò máa gate man ẹ̀kẹ́ kó máa jẹ́ kí mọ́mì wọlé. má jẹ́ kí mọ́mì dé kó pè má jẹ́ kí mọ́mì wọlé. ṣé mo máa dà ní ẹ̀? ìdílé ìṣúná tó ń bọ̀ ọ́ náà rẹ̀ tí wọ́n ti rí pé ká má dèbí o ń ṣe tó kéré náà káyọ̀ ń ṣàlàyé pé èmi á fún ìwé information tó kàdé ń bọ̀ kàdé ń bọ̀ ẹ̀rọ máa ń lè ṣe. ọmọ yìí sàtọ̀ kọ̀ fún àwọn èso. báwo wá ní í sìn. mo ti bá sọ ó máa jẹ́ kán wọlé ìsìn. ọba wọlé ìsìn. why is this happening without my consent? ọkọ mi ṣorí bí ọ̀rọ̀ yìí ṣe ń ya ẹ lẹ́nu náà ló ya èmi náà lẹ́nu nígbà tí mo rí big mummy tó dé tẹrùtẹrù in fact inú bí mi gidi gan mo bínú sí lọ́ládé gan olóládé try láti máa explain fún mi wípé kí n jọ kí n máa bínú wípé fún àǹfààní wa náà ni ah, big mummy ṣe wá jùmọ̀ big mummy òun ṣe àjòjì sí mi bó tiẹ̀ jẹ́ àjòjì sí i èmi náà wá rò ó lóòótọ́ pé ah this woman must have our best interest at heart ni wọ́n ṣe ní kí àwọn wá bá wa tó oyún. babe mi ò rí dìwà comfortable pẹ̀lú yẹn ah, wọ́n ṣe máa nípa àwọn bá wa bá tọ́ oyún ṣe wọ́n jẹ́ family mi nàbọ̀ jẹ́ family títẹ̀ and besides Hilda kọ́kọ́ fẹ́ wá láti wá da gbogbo plans wa rú because ó ti ní àwọn plans tàti arrange sílẹ̀ fún ọ̀rọ̀ oyún yàbí this whole thing I know, I know, I understand. We had our own plans. But okay, tẹ́lẹ̀tẹ̀ bá ṣẹlẹ̀, ìwọ rẹ̀ ò ní experience oyún. Èmi ò ní experience oyún. Elizabeth tó ń gbóyún bọ̀ kò ní experience with oyún. Tí wọ́n bá ṣẹlẹ̀ ṣókèlè láti lọ pè mí. Alisa ní àgbàlagbà tó wà well experienced nínú ilé pẹ̀lú wa. If anything should happen, I think it's a plus. We should see it as a blessing. Well, kò sí wàhálà a jẹ́ wípé a ṣe ní láti máa rearrange plans wa ni because <laughs> mi ì tẹ̀lé jẹ́ kẹ́nìtìn ti ẹ̀dá gbogbo arrangement wa ro. It's so beautiful. ta ló wà ń bẹ̀. bí gbọ́n mi wà lẹ́kọ̀ọ́. Oh, ok mo ń bọ̀. ló jalè. kí ló dé ẹ̀sùn ni. mi ò lè sùn mi ò lójú oorun torí ẹ̀rù ń bà mí òfin ẹni tó yẹ kó sùn tì í lẹ̀ mo wá ń sùn kalẹ̀ sí bíbá yìí. ẹjọ ta ló yẹ kí n sùn tì bíbá ṣe ìyàwó mi. ìyàwó yes ṣé ìyàwó ẹ̀ lálàjọ èyí tó yíwà ní ẹ̀kọ́ báwo yẹ sí pé gbogbo bó ṣe lè wù kó jẹ́ ìyàwó ẹ̀ gbogbo nìyẹn tí ò bá yí ẹ̀ ó dé láti máa sùn lásìkò àsìkò tó wà yìí o gbọ́dọ̀ máa sùn ni kẹjọ máa ṣeré ìfẹ́ kẹ bá ṣe gbogbo ẹ̀ mọ́ra wọn kí gbogbo ara ẹ̀ kó lè dẹ̀wẹ̀ nígbà tó bá máa bímọ báyìí rọrùn ni kó mọ wáyé. and why tí mo ṣe gbọ́dọ̀ sùn tí because me understand and gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí kò make any sense ọkọ yorùbá ni mí mo mọ àṣà mo mọ mo mọ nípa yorùbá dáadáa ni olúwa pé kí dandan ni pé kí n sùn tì. eléyìí di dandan torí pé ọ̀rọ̀ ìdílé tiwa ó ti dandan kò ṣe tó o bá ṣe ọlọ́mọ jàdáràn kọ́ bọ́ bá lè wáyé nírọ̀rùn kó dẹ̀ wáyé láyọ̀ àtàlàáfíà ká gbóhùn ìyá ká gbóhùn òun ó lè bímọ láyọ̀ fọmọ ìwà láyé láì ṣe bẹ́ẹ̀ tó bá sùn tì ọlọ́mọ jàdáràn ọ̀rọ̀ ìdílé bẹ́ẹ̀ni. but Elizabeth rẹ́bà sọ pé àwọn olóró kan dìrí àwọn. òun ò lè sọ ibi tí mo mọ̀ ni mò ń sọ yìí a máa gbọ́dọ̀ dáràn ẹyọ kan tó máa ìgbójúlé a máa gbọ́dọ̀ fojú sunkún ẹ̀ àbọ̀ ọ̀mọ̀ Ah, ah. eré ló pé mo wá takú síbí ni. ìyẹn máa le gan-an. kò sí tó lẹ́nu ẹ̀ kí ló lẹ́nu ẹ̀. mi ò lè fi mi lẹ̀ kí wọ́n máa sùn ti Elizabeth now for what. aláṣọ ni ìyàwó ẹ. she is my wife ẹni tí mo fẹ́ ní ṣùlọ́kà nìyí. pẹ̀lú aṣọ tó gbóyún eléyìí tó wá gbóyún sínú kan èyí tó gbóyún sínú kan. Ah. ẹ wo bóyá bóyá kẹ máa lọ. kí máa lọ bó ni ṣó ni mi ò lè tẹ̀lé yín lọ mo ò lè fi ìyàwó mi lẹ́nà o. ó máa tẹ̀lé mi désàlẹ̀ ni tó bá wọ yàrá lójú mi. ok ẹ máa lọ ẹjẹ sọ fún ìyàwó mi. ṣé lẹ́yìn ni ìyàwó ẹ àbí èyí tó gbóyún ẹ sínú ní ìyàwó ẹ tọmọ ti wà ní kí ló dé tẹ̀yìn ò tiẹ̀ wò ní tẹ̀ mọ́ tẹ̀ sọ o fẹ́ sọ fáláṣọ ìyàwó ẹ ẹ lọ sọ fún kó lọ sùn bẹ́ẹ̀ èmi náà ti dúró sí i mo dúró ní ẹ̀mí ojú mi ló ṣe máa wọ yàrá yẹn bẹ́ẹ̀ ó yá àwọn náà máa jẹ àdáran nǹkan hmm, ò gbọ́dọ̀ ṣe ọmọ yẹn ó gbọ́dọ̀ bí láyọ̀ mo ń bọ̀ kí mi rí ẹ máa tó padà wá. wẹ́ẹ̀ni bá rí sọ fún ẹ ó kó mọ̀ pé eléyìí kọ́ ló tọ́ eléyìí gangan ló yẹ kó pé lẹ́fẹ̀ẹ́ ẹni tó lóyún gangan tó ti rìn tó ti ṣe gbogbo ẹsẹ̀ ló ti wú yìí òun ló yẹ kó máa bá ná gbogbo ṣan ẹsẹ̀ ó yá máa nà máa nà máa nà má bá tó gbogbo ibi àwọn iṣan yẹn kí gbogbo ẹ̀ kó dúró padà máa fa ẹsẹ̀ máa fa. Yes, no. Okay. Okay. Hello? Oh. Who is this? Who are you? Um, oh babe, I will handle this. Just wait. My my ma stress. All right. Yes, yes, yes. Who are you? Bolo ti wá kí ló ṣẹlẹ̀? No. No. Big mommy gbà see, you inú ilé me without my consent. See how me no mọ̀ irú irú irú kí ni. no. baby you know what. Um, ah. please hold your peace jẹ́ kí n I'll deal with it. Oh, oh, tí. sweetheart please baby please Move your long bay. jẹ́ day, n hold your peace. Okay. I love, okay. I love, I love it baby. I love it Hi. Baby, I'll deal with it. Okay. Oh. Easy, easy. Okay. No. Ṣé dáadáa la jí? Ah, mommy. Ẹ Oh, daddy. Yes. Ṣé dáadáa ni? bóò ni oh, eh, báwo dẹ̀ ni èyí tí mo ẹjọ ẹgbẹ yìí tẹ kí ló dé tó ń fi kí ni ẹ pẹ̀lẹ́ àfòsí àràjà ẹ yẹra. Um, mọ́mí mi ti fẹ́. ìfilẹ̀ hmm? ń ṣiṣẹ́ tiẹ̀ ni. Hmm. báwo ni ọ̀rọ̀ ìwọ àti ìyàwó ẹ̀ tí mo ní kẹjọ sùn ti ra yìí ṣé ẹ sùn ti ra yìí ṣe gbádùn ara yìí ṣe ṣe nọ́mà bó ṣe yẹ kẹ́ ṣe. Uh, mommy, point of correction kò ń ṣe ìyàwó mi and um, secondly oníkàlùkù sùn láyé ẹni èmi sùn society tèmi ọ̀nà society tèmi. ta ló ní ẹ̀sùn sí ṣáìdì ṣé ṣáìdì and ṣáìdì ni mo ní kẹsùn sí ni àbí kẹjọ sùn kẹdì mọ́ra yín nítorí ẹ̀ fáǹfààní ẹ̀ ní o torí pé ìgbà tó bá máa dàsìkò tó bá máa bímọ ìrọ̀rùn ló máa bá bọ́ọ̀lẹ̀ tí gbogbo ẹ̀ máa máa yọ̀ ńgbà tẹ́ bá ṣe tó yẹ kẹ́ ṣe gbogbo ara ti já kì í ṣe gbogbo èyí tẹ́ kàn ń pa gbà ó ní kì í ṣe ìyàwó ẹ bí ó ti ẹ̀ ṣe ìyàwó ẹ ṣáláṣọ ni ìyàwó ẹ ẹṣẹ oyin tó daṣọ mọnú ló yẹ gbogbo wa mọ paṣọ ni kì í ṣe wípé bóyá àtìpá àmọ́ àkàndákẹ ni èyí tó jẹ́ ìtọ́lọ́hún ṣe látòdì ọ̀run fún ẹ ẹ tó yẹ kó ṣe kó kí nǹkan ó ti bá tuntun gbogbo ẹnu sọ̀rọ̀ ni jẹ́ oh, ńlá ni. mọ́mí ẹ̀jọ̀ mò ń ṣe nǹkan kan lọ́wọ́ lókè ṣé mo lè sáré lọ parí. bẹ́ẹ̀ ni ẹ sọ wà ní alẹ́ ní ẹjọ́ sùn kẹ́ ṣe nǹkan ni o èyí tó lóyún fún ẹ gangan ni kì í ṣe èyí tó jẹ́ pé gbogbo àmọ̀ paṣọ ló gbé sínú àwa ṣe báyìí àwọn tó yẹ wọ́n ṣe wà níbẹ̀ bẹ́ẹ̀ ni pé òun gangan ni àwa máa ṣe ìgbé àmà kàtàn àmà kàtàn àmà kàtàn bẹ́ẹ̀ ni pé oyún lọ́dọ̀ gbogbo èèyàn tẹ̀ ti mọ̀ pé àwa táwa nù lé mọ̀ àwa táṣìírí ẹ̀ sí gbogbo aráyé pé aṣọ ló fi ń gàdí ló fi ń kẹtàn kò ní ìrà ni. ìwádà ń gbẹgbẹgbẹ. Ah, sweetheart. Yeah, how are you? Welcome. Oh, káàbọ̀. Oh, jàre. Pẹ̀lú káàbọ̀ náà. Báwo ni? Wọ́n á sì so stressed. Well, just sorry, man. Kó tó wá jẹ́ ní ti jẹ́ sáré bẹ́ẹ̀. Yes, pẹ̀lẹ́ báwọn bá tiẹ̀ sọ fún ẹ ó yẹ kó mọ̀ pé eléyìí kọ́ ló tọ́ eléyìí gangan ló yẹ kó pé lẹ́sìn ẹni tó lóyún gangan ẹ tó ti rìn tó ti ṣe gbogbo ẹsẹ̀ ló ti wú yìí òun ló yẹ kó máa bá na gbogbo ṣan ẹsẹ̀ ó yá máa nà máa nà máa nà máa bá tó gbogbo ibi àwọn iṣan yẹn gbogbo ẹ̀ kó dúró padà máa fa ẹsẹ̀ máa fa ah ah ẹ ò rí pẹ́sẹ̀ yẹn wú ni ipò tó wà yìí pẹ̀lú nítorí ẹsẹ̀ yẹn máa máa wú olóyún tó lóyún gidi ẹsẹ̀ máa máa wú ni bóyá máa fọwọ́ fa gbogbo ṣan gbogbo ṣan ẹsẹ̀ pẹ̀lẹ́ ìrìn yẹn pọ̀ ó ti wọ́n nú ẹsẹ̀ pé nítorí pọ̀ pọ̀ ah ah ah èèyàn tó ti ṣe wàhálà lọ látàárọ̀ ó dá kó lóyún ṣe ṣàṣẹ́sì ṣùgbọ́n kò túbọ̀ lọ́pọ̀ jù ó rí pẹ́sẹ̀ yẹn wú. Ah, ah, oh, ah, ẹsẹ̀ tó èèyàn tó wà ní pò yìí tó rìn gbogbo ibi tó rìn lọ́nà àbítọ́ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ dá padà jáde bóyá tí mo ó jáde ọ̀rọ̀ ọmọ ni bóyá tí mo sọ yìí ẹ sórí bí owó ṣe ga onípò eléyìí náà ibẹ̀ ló máa mú owó yẹn báyìí ṣé mo ṣe máa máa tún máa máa tún ah pẹ̀lẹ́ ọkọ mi mo jàre má bàa wọ̀ lẹ́yìn hmm, òfin nǹkan sí gan bó ṣe ọwọ́ lásán yẹn ló fi wọ ara tún pẹ̀sẹ̀ ibẹ̀ á lọlẹ̀ ibẹ̀ yẹn ó sọ fún ẹ. wẹ́ẹ̀ni bá rìn kó fura wẹ́ẹ̀ni bá rìn ayé lè. akẹ́ mo yọ̀ mo mọ̀ pé ẹ̀ ń gbọ́ sì ń kọlẹ̀kùn ẹ fẹ́ dáhùn ni wo mi ní fi ẹ lọ́rùn lẹ̀ ìwọ Michael àfi kó ṣe ohun tí mo ní kó ṣe wọ́n lọ sùn tó yún ẹ kí ló dé ah o fẹ́ parẹ́ sínú sísá aṣọ ọlọ́run ni ah, ah, ẹbí ọmọ àdírú eléyìí rí o ó dìgbà tẹ bá ṣe ohun tí mo ní kẹ́ ṣe kẹ́mi kan tó fi yín lẹ̀ lọ́rùn. oh my god michael you know what michael you know what you know what wà lọ bá wọn You know, I have to sleep tonight. I just have to sleep this night, please. No, Michael, please, Walopamu. I have to sleep tonight. Babe, I'm not going. I can't take this anymore. I can't go. Not this night and not forever. You only lost anywhere. Oh, my God, Michael. Okay, okay, just for tonight. Tabati. Babe, babe. Mi ò lọ sí anywhere. Oh my God. Ilé wa lélẹ́yìn náà. Báwo ni ìyá ìṣọ́ wa? I cannot. Mi ò lè and don't even beg me don't say anything regarding that again please Jacob, kó máa ṣe ìwọ tó máa ń ṣe ìdáhùn tètè later be jẹ́ kó tó sọ. ọkọ tó you know i need to sleep tonight na you know. please mi ò lọ anywhere i am not doing it. Jacob, she wọ́n náà lẹ́bọ̀ wọ́n ní kí sóbì àtó dégbò báyìí mm-hmm. olúgànbẹ ní kéèyàn ké sí. Mm-hmm. nǹkan tó ń ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ oúnjẹ nínú ilé ìlẹ́nu dọ́mẹ́ta yìí ò fẹ́ yé mi mo wò pé ah sáwa nú àwẹ̀ ni mi ò fi bẹ́ẹ̀ rí oúnjẹ mọ́ oúnjẹ ò wá níbi tó ti yẹ kó wá mọ́ omi ò wá níbi tó ti yẹ kó wá mọ́ bí mo ṣe wáyé gan gbígbà tí ẹ̀jẹ̀ mi ò rọ́ọ̀nù níbi tó yẹ kó rọ́ọ̀nù mọ́ báyìí. náà náà níṣòro ṣé Elizabeth ò arrange oúnjẹ ẹ ni tó oúnjẹ fún ẹ nàbí nǹkan. Ah, <laughs> àwọn. ẹ má bínú gbogbo ẹ̀ máa níyànjú. Ah, ẹ ṣe máa ẹjọ ẹjọ níyànjú torí okun báyìí o lè yan fi ń gbé títà. má bínú jọ bá ń gbé ògbẹ ìròyìn wá bá mi yàrá. ọ̀rọ̀ ìtumọ̀ o ṣe ẹ ẹ pẹ̀lẹ́ ẹ o ṣe ẹ máa ra wa. ọlọ́mọ ló láàyè ọlọ́mọ ló láàyè ọlọ́mọ ló ní ìgbà. èkùrọ́ lálá bá kú ẹ̀ wá. èkùrọ́ lálá bá kú ẹ̀ wá. ọlọ́mọ ló láàyè. ayé kan ló wà ọlọ́mọ ló láàyè. bàbá ṣe láyé yìí la máa ròyìn bàbá dán ajá yí orí wa kéèyàn ṣe nọ́mà ṣáà iná rí gbàdúrà wà ń bẹ báyìí àbẹ́rẹ́ rí pé gbàdúrà wà ń bẹ tí mò ń sọ tún fi sí lówó òkè ó yà gbé tútù náà sí fún kó dà náà fún un òun ló bá jẹ́ kó fi síwọ̀ náà ni ah nígbà táwa ṣe ọmọge báyìí ọ́ ọ́ ìgbádùn ó ṣe kókó ẹ̀ fọwọ́ gbogbo ah fọwọ́ ju ẹgbẹ́ yẹn ó rí ó wá ń ṣe dádì mi dádì mi orí bó ṣe dádì mi dádì mi ìgbà tó ti rí pé bàbá tòótọ́ ni ó yà ń ṣe dádì mi dádì mi dádì mi fọwọ́ ṣe gbogbo ó dùn ó bá ṣe o nígbà táwa wà lọ́lọ́mọge àbẹ̀jáyé ayé mo jayé pé kíni kíni Eh? ẹ kí ló ṣẹlẹ̀ sit down adarí ẹ̀ láàmú jẹ́ pé oníkálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ tiẹ̀ lójókòó tì yanjú ẹ̀ <laughs> pẹ̀lẹ́ eléyìí gangan ni ọmọwọ́dé sàlẹ̀ ìsàlẹ̀ ibi orí ẹ̀ báyìí ìsàlẹ̀ báyìí ibi ni orí ibi ìsàlẹ̀ báyìí ibẹ̀ ló kọrí sí. Mm. Ah, ìgbádùn kò jù báyìí lọ ẹni bá fẹ́ forí sọ gíláàsì kò forí sọ gíláàsì ni lásìkò tá a wà yìí ìgbádùn lẹ wà ẹ máa ṣe fàájì ara yín ẹ̀yin máa ṣe fàájì ni ó pè dáàdì mi dáàdì mi dáàdì mi ó pè dáàdì mi ah, ó ti mọ̀ pé dáàdì gángan lèyí wọn ò ní fẹ́ lòmíì sí ẹ́ jọ̀wọ́ i love you baby kulẹ̀ mo finú tán mo finú tán baby mi mo fọkàn tán ọ̀ ma já mi kulẹ̀ o. ẹ ràn mà mo ló dà ah, mo fẹ́ sáré dé ọ́fíìsì ni wọ́n pè mí sí sọ àwọn kọ́sítọ́mà ń dúró dè mí. Ah. ẹrù ẹ wá dà àwa ah, ń bí sórí báyìí ṣẹ́wọ̀n náà ti rí báyìí èṣù kì í pẹ́ kó tó lòyàn ọlọ́run tó tóbi bàbá dáadáa ni ó ráyé báyìí jọ̀wọ́ ńgbà tó bá bọ́ta táwọn èèyàn rí lánàá tó di lẹ́nìí tí wọ́n rí tí wọ́n dẹ̀ gbọ́ ẹ̀ ẹ̀ ẹ̀ tọ́wọ́n dẹ̀ gbọ́ ẹkú ewu ọmọ òní pàṣírí ẹ̀ ti fẹ́ tú sọ́ta lọ́wọ́ nìyẹn ẹ̀ ènìyàn sì ṣe ti rí o gbàgbé ẹrù sílé ìwọ fẹ́ máa lọ ọ̀tá wọ́n máa ráyé bá wá rí ẹ̀ wọ́n máa wò pé ah, kí ló ṣẹlẹ̀ oyún yìí dà ọ̀ pé <laughs> ṣe rí báyìí ṣe ti rí pé mi fẹ́ràn ẹ̀ èmi ni mo láìkẹ́ ó dẹ̀ máa rí mi bí ọ̀tẹ̀ ẹ̀ mi ń ṣọ̀tẹ̀ ẹ̀ ṣe ti wá rí pé mi lọ̀rẹ́ ẹ̀ báyìí torí mi mo rán ẹ létí àbẹ́mi kan mo rán ẹ létí ẹ̀yà tètè lọ́kọ́lọ́ tètè dẹ́rù ẹ mọ́ra pẹ̀lẹ́ tọ́ bá rí ẹ ń tà ẹlòmíà fẹ́ sá lọ pé a gbọ́ pé ọmọ wáyé àrí ọmọ nínú yín òun lọ lé òfìfo ó ti kó sí ṣòkòtò tán ó ti gbàgbé ẹrù ọmọ sókè ó jẹ́ tètè lọ gbé kó tètè dé mọ́ pẹ̀lẹ́ wọn á kẹtàn kẹtàn tètè tètè lọ́mú kò dé mọ́ àbí wá bẹ́ẹ̀ dé òun nìyẹn o èmi gangan lọ̀rẹ́ ẹ̀ èmi gangan lọ̀rẹ́ ẹ̀ èmi gangan lọ̀rẹ́ ẹ̀ àbíkẹ́ àbíkẹ́ kí ni kí ni èyí ò lè ṣe kó má bù yìí ni mo fọbọ́ náà ni. Ah, eyín ló fi wá ń pa bọ́ kò burú ọbẹ̀ tẹ́ bù fún mi lánàá ó ti kan èmi ò lè jẹ́ lọ bá èyí tó dára nù kọjá wọnú ilé lọ́sìn ìwọ ló ṣe máa sọ fún mi pé pupa mi ò ríran pé pupa ni jọ̀ọ́ lọ sọ fún ni mo ní gbogbo owó táítọ́ọ̀sì lọ́wọ́ ẹ̀ kó wá ṣe táítọ́ọ̀sì fún mi jàre tí bá ní nǹkan mi kí ló dé tó ń bẹ ọ̀yà ni ẹ o ah, ah. ṣó fẹ́ fọ̀gànà pa ni àbírú kí ni gbogbo eléyìí báyìí ah, ah. mi ìwọ ẹ dáadáa kí tó gbà ẹ ni tó bá ṣe ládàlàta tó ń bẹ tó ń tọ́ màá lé ẹ dànù màá tún mẹ́lòmíì wà. can be sweet, can be sweet, can be great, can be fine, can be perfect. Life, life can be beautiful, can be beautiful when you mingle with the right one. Uh, oh, mm, yeah. Hello, Michael. Why are you not picking your call? Michael. Michael, mabo, mabo, mabo. Mo wà ní living room, I'm sitting and waiting for you. Kí ló ń ṣe nínú Please come out. ṣe láàyè ẹ̀ ṣé èèyàn mẹ́jọ dání ni lọ́rùn ọ̀bá kò dẹ̀ jókòó kó jẹ́ kó lọ ṣe nǹkan tó yẹ kó ṣe ẹ̀tọ́ ibi tó yẹ kó wà ló wà ibi ẹ̀tọ́ ẹ̀ ló jókòó kalẹ̀ sí kò sí ìtókùn ẹ̀ bẹ́ẹ̀ bí wò bá nílò àkáyè ṣé o mọ̀ wípé ẹni tó bá lóyún ó gbọ́dọ̀ máa sùn toyún kọ́ mọ́ balẹ̀ jọ ni o mọ̀ bẹ́ẹ̀ ni o gbẹ lẹ́nu àwọn àgbà ilé yín rí o gbọ́ kán sọ bẹ́ẹ̀ ni wọ́n á sọ pé kílẹ̀ ń ṣe níbo ẹ̀wọ̀ ẹ̀ṣọ́ tó ṣe níbo tó rùn ọ̀bá kùn kọ́ jókòó kalẹ̀ síbẹ̀ àbí ṣé aṣọ ni kó máa ń sùn tì ní nìṣó nílé kó lọ sùn tó yún ẹ̀já rẹ̀. wọn náà nìṣó kó yẹ ṣe lẹ́yìn ìwọ̀n náà. ti ń tilé àjòjì sẹ́mi big mommy ti ń fòrò ẹ̀mí mi big mommy fẹ́ ṣe mí léṣe wọ́n fẹ́ pa mí big mommy frustrate me in my own house big mommy fún mi ní headache màá wà nù lé mi báyìí ẹ̀rọ adé máa bà mí torí big mommy me understand more I thought she was there to help and support us. Big gbọ̀n mi ń stress ẹ̀ ó ń Ah, ah. kẹ́ ah. but mo ti bá big mommy sọ̀rọ̀ náà kí ló wá dé tó ń ṣe báyìí mm. ju gbogbo ẹ̀ lọ Mọ́yọ̀sọ́lá ìwọ ló máa ṣe ọ̀pọ̀lọpọ̀ sùúrù o o ní láti ṣe ọ̀pọ̀lọpọ̀ sùúrù ṣùgbọ́n pé ìwọ ló ń wá nǹkan ẹni tó bá dẹ̀ máa jẹ́ yín inú àpáta kò ní wẹnu àkè o as long as tí Elizabeth ò bá ti stress ẹ tí ò ti rude sí ẹ ó máa ní sùúrù ni o. kí n ṣe sùúrù sùúrù ló máa ṣe o. kiri ọ̀rẹ́ bá mi yọ kínní ẹ̀yin ronú tí má ṣe ń padà lọ́lé màá tún dé padà bá mi yọ bá mi yọ kínní. kú àbẹ̀wò ó dùn mí gan pé o bá wọn lé o náà. ó <laughs> ah! Thanks to you, thanks to Almighty God, my family is now complete. Thanks to God, Ọlọ́run ló lọ́pẹ́, ló ṣàwà. Ah, ṣé mo dúpẹ́ o. Ah, I'm the happiest woman on earth. I'm happy for you too. uh, <laughs> <laughs> kò sí pẹ́pẹ́ jẹ́ kébì máa lọ ẹ bá mi kí wọn tó bá ti dé pé a máa pàdé tọ́lọ́dọ́ tí. o ṣe ṣe ń pàdé yóò ẹ̀kọ́ ti dé o mo sọ pé traffic ni. maybe maybe we so we dey drum. I do understand I do understand thank you my darling thank you so much. take care of yourself. safe ride home ah, ah ah always. Okele. Bye my love drive safe Joe. call me as soon as tó bá ti délé. all right. abẹ ṣígètì. Michael. Yes, love. Babe, where are you? Um, I'm so sorry. I to have called you earlier. Mo sáré wá sí home town ní Anisọ̀tí Proms. Ah, Mike. Wọ́n ti lọ I mí. Wọ́n ní pé àwọn and it is very very urgent so mo sáré down sí I will back um, next week. But baby, you didn't tell me anything. You didn't back. O ti ẹ̀ pè mí, o ti ẹ̀ jẹ́ kí anything. I am so sorry. It wasn't I need to keep mind for the fact that mom still said uh, who were very, very urgent. So because I rushed down. Oh. I'm so sorry. How is she? Yeah, she's fine. She's, she's very fine. I hope there's no trouble, no problems. Um, not at all, not at all. All right. Not okay. at all. All right, love. All right, yeah, so I will call you later. I will call you later. All right, and I was just missing you. I was so worried. Uh, so don't, don't worry. I'll call you back. I'll call you back. Uh, bá mi kí wọn, èmi not pè wọ́n. Okay, okay, okay. Oh, I love. I love right. you. Bye bye. Love you. Um, same here. Same here, same here. Okay, bye. Um, bye. George Ari kí ló sọ pé ó ṣẹlẹ̀ náà torí kò yé mi. Ẹ eh, Michael ni. Kí ló ṣe Michael? Kò wálé láti jọ ẹ̀ And the last time we spoke, ṣe ló sọ fún mi wípé àyíyàn òun pé so ọ̀dọ̀ yín lòun wà ní sádẹ̀lẹ̀ ni kó má wàá kì í. o ò tiẹ̀ tó bẹ́ẹ̀ wàá ní kọ́mọ mi má wàá kì í. wọ́n ah, ń gbọ́ ẹ o ìṣọ́nlẹ̀. mi ì dẹ̀rí láti gbà yẹn náà pé ah, àbí kí ló wá ń ṣẹlẹ̀ báyìí. ó mà ṣe o lóòótọ́ lọmọ mi wá sọ́dọ̀ mi bó dẹ̀ ṣe máa wá sọ́dọ̀ mi nìyẹn lóòrèkóòrè ó wá bá mi ṣeré dáadáa inú mi dùn àjọyọ̀ mọ́ra wa mọ́tò dẹ́yà ó lòun lọ baálé ilé ààrẹ ṣáà ni mi dẹ̀ lè béèrè pé bó ló ń lọ àbí ṣé ńgbà tí wọ́n dénú lé ṣé orí àpẹẹrẹ pọ̀pọ̀ wà nílé ń bì so tó bá ti wá mọ̀ ẹ́ pé lóòótọ́ òun ti dẹ̀ tọ́ lọ́yìn wà tọ́kú ẹ̀ ọjà o ò dánmọ́ mi láàmú o ò gbé lẹ́mí gbóná a padà wálé wá báyìí ṣó ti gbọ́ kò sí wàhálà ọlọ́run àṣírí ó dẹ̀ mi lójú pé ọmọ tèmi ò sọnù àlàáfíà ọmọ mi wà ọmọ mi á pè mí ó ti ẹ̀ ń pè mí lóòrèkóòrè ni ìwọ ni kó lọ fọpọ̀ ara ẹ̀ balẹ̀ ṣó ti gbọ́ ẹ má ronú o you in case tí o bá get in touch pẹ̀lú yín ẹ sọ fún pé i been very worried ma ẹ kó jọ kó wálé ọ kó pè mí or something. màá rántí jíṣẹ́ ó yẹ kí n rántí torí aláwọn ọ̀rọ̀ tó pọ̀ tá a fẹ́ sọ bẹ́ẹ̀ tí ṣáà fi ṣàdúrà kí n ṣáà rántí jíṣẹ́ pé ó wà wọ́ọ́rì dàbí ó máa pè ẹ́ tẹ́ẹ̀ bá ti jà ọmọ mi á pè ẹ́ kò sí wàhálà ẹ kí lé o á pè ẹsẹ̀ á tẹ̀lé ayọ̀ kí ló ń ṣẹlẹ̀ gangan pẹ̀lú Elizabeth ara wo lè Elizabeth fẹ́ máa fi mí dá yìí kú dáa lọ́ládé àtẹ̀mí àti wà àti Elizabeth àti gbogbo wa àjọ sọ báyìí mi ò rí Elizabeth máa ń wá Elizabeth jáde lọ́ládé dìdì mi ó ti overdue by three weeks àwọn èèyàn tí ó ń wò mí pé àá ah, ah, ṣé kò tó kọmọ ìjáde ṣé kò tó káwọn rojú àwọn ọmọ yìí three weeks kódà wọ́n ti ń ṣe oríṣiríṣi àdúrà fún mi láwùjọ bóyá bí wọ́n ah, ṣe ń bọ́ lára igi oko tí ò ní igi oko lára ọlọ́run ṣàánú àbíyá ìyá àbèjì ṣe kúkú lọ ṣe é hospital kọ́ induce yín àbí fẹ́ ṣe cs àbí fẹ́ ṣe kíní kan ṣàánú mi ṣé Elizabeth fẹ́ kí n ṣẹ̀sìn ni ṣé kò tó kí n di aṣọ yìí dànù kí n yé wu aṣọ kiri kó dáa kí n di ewu sílé aṣọ yìí kí n gbélé kí n gbọ́mọ lọ́wọ́ bó ṣe sóko rèé ṣebí tí má tiẹ̀ ṣẹlẹ̀ síbi tó mọ̀ mí dáadáa àwọn bá mi á ṣàlàyé fún mi gbogbo èèyàn pátá ló mọ̀ mí afẹni tó bá fẹ́ pẹ̀gàn mi pé oníwà tútù bí ẹyẹ àdàbà ni mí bẹ́ẹ̀ bomi sí mi lẹ́nu ibi tẹ́ ẹ fi sílẹ̀ máa bà á lógún ọdún sísìn Mọ́yọ̀sọ́lá hmm, bó ṣe ń wà á orí lèmi náà wà àjọ ń wà ní àjọ ń wà ní kò síbi tí mi ti ìwádìí eh, abirú ọmọ wo ni Elizabeth ìfẹ́ yà báyìí eh, irú irin oṣìwó lọmọ Elizabeth ìrìn torí kò tiẹ̀ yé mi kò síbi tí mi ti ìwà sí. mo ti lọ sí police station mo ti lọ sí kò síbi tí mi ti ìwádìí ọmọ yìí ti fẹ́ dojú tì mí o. ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn ti dé ẹ̀sìn ti dé tí bá lóyún kú mi ò ah. ah, ah, Life, life can be sweet, can be sweet, can be great, can be fine, can be perfect. Life, life can be beautiful, can be beautiful when you mingle with the right one. Uh, oh. Thank you so much. My pleasure. Um, lágbára Ọlọ́run, ẹ̀bùn orí ọ̀fẹ́ Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Amen. Happy belated birthday. Oh. <laughs> thank you Michael. you're welcome. <laughs> ṣé mo dúpẹ́. ẹ ò sọ kankan fún mi rí orí fóònù you said you wanted to ask something. Um, yes. Yes. Hello, Muyosala. Good morning. Well, not bad. I'm fine. And you? Yeah, I'm fine. How are you? And how was the night? Mm, I look well along. No, it's here now. Yeah, my night was awesome too. So, báwo ni ṣètò wá wá nǹkan jẹ? Mm, yeah, something very light. Something light? Why tó ṣe jẹ oúnjẹ gidi? Oh yeah, that's true, Sha. That's true. Èmi náà mo ti mo kàn um, coffee ni mi Joe. So báwo are you going out today? Mm. Not really, not really. We expect our uncle's come, so our uncle tell him at the time if I'm jáde or not. Ìwọ náà ńkọ́? Wẹ́ni bá rìn ayẹlẹ. Wẹ́ni bá rìn ayẹlẹ. Wẹ́ni bá rìn kó fura. Wẹ́ni bá rìn ayẹlẹ. Ayẹlẹ. Wẹ́ni bá rìn kó fura. Ah, what's up with that look? Michael. Huh? I'm missing you already. Oh, well, same here. I'm missing you too. But I have to go, you know. I <laughs> know. so, my worry. Um, I'll talk her some other time. Okay. About um, Moyosola. Hmm? I want to suggest we should go on a date. Date? yes. àbẹ̀tẹ̀wọ̀n fún ọ̀rọ̀ pé tí wọ́n bá fi pamọ́ come on You ló fi by gba ìkan tí wọ́n You ló níye èmi ò fẹ́ fẹ́ láti now I want to flaunt you for everybody to see yes come on what. I'll think about it. You think about what? Come on. <laughs> okay, Jack, I'll fix next week. Colleen. Alright, babe. So okay, when I get to the house. So, last kiss. Um, <laughs> Come on, Kiroshina now. Come on. So my cat's about today. Alright. I love you. Okay. Alright. Bye. ọ̀rọ̀ ìfẹ́ o ó kọjá bá a ṣe ń pè é o koja ba a se n ọkàn nífẹ̀ wa ọkàn nífẹ̀ wa ọkàn nífẹ̀ ti wa ọkàn nífẹ̀ wa wani bá rí. ènìyàn ayé sáyé ayé òrèbè kan ayé òrèbè kan. all i want is joy all i want is happiness. Oh, life can be sweet. so tí n bá pè ẹ ò ní wá. ẹ wo kò ń ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ yín náà wàhálà wọn pọ̀. mo ti gbọ́ jẹ́ àti ẹ̀gbẹ́ yẹn ti sẹ́gbẹ̀ kan wo mo yọ ti fẹ́ tẹ ọmọ ẹ̀dìyẹ pa sílé mi o mo yọ ti ń wá yín kiri o. kí ló sọ pé ó ṣẹlẹ̀. <sighs> lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn náà ni màá advice yín pé kí ìwà àti Michael relocate o màá advice yín pé kẹ́ ẹ sá lọ síbi tó jìnnà tí ò ti ní rí yín o. pé kí ló ṣẹlẹ̀ ah! ká sáà nítorí ta ni àti mi kí lè ń sọ lẹ́nu ẹ wo kò sẹ́nìbọ̀dì tó máa sáfẹ́yàn kankan kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló ń wá mi kiri fún ṣó fẹ́ kó bá mi ni ṣó fẹ́ sọ mí di dàbí ìṣe dànù èwo ah, ìgbà tí wọ́n sọ fún mi tó ní pé nídìílé wa o pé ọmọ kan ṣoṣo la máa ń bí o ọlọ́run wá wò mí ṣoṣoṣo ọlọ́run wá jàjà wò mí ó wá fi ọlá ẹ̀ ó wá ṣàánú mi ó wá gbé méjì lé mi lọ́wọ́ kí n wá gbé ọmọ náà kí n wá lọ gbé fún kí n fi tọrọ hmm. kí n fún yọkan as gift láì ṣe pásù Ah, kí ló dé kí ló ṣẹlẹ̀ sista mi ẹ wò mí ò lọ́bi kankan o ìdẹ̀lù fihàn kan lọ́mọ. mo mọ̀ pé àjọmọ̀ wa náà ni mhm. mi ìdẹ̀ ni pé kò gbé ọmọ fún ṣùgbọ́n nǹkan tí mò ń sọ ni pé kẹ́ ẹ lọ síbi tó jìnnà o nítorí eh, ó ń wá yín o. ẹ wo sista mi ẹ gbàgbé kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ah, ẹ wo mi ò lọ sí ẹni ibẹ̀ ibi ìbá iná ni gbogbo àjọ àwọn máa gbé kò dẹ̀ sí nǹkan tó máa ṣẹlẹ̀ kò sẹ́ni tó dẹ̀ lè gbọ́ ọmọ mi kò sí nǹkan tó lè ṣe gbàgbé à lọ́bi kankan ọ̀gá ọlọ́pàá ó sùn mí the last time we spoke ó dágbére fún mi pé òun wà lọ́dọ̀ mọ́ mi òun ó ti pé ọjọ́ mẹ́ta báyìí tí mi ìbúrò ẹ̀ tọkọ mi ò wálé mo dẹ̀ pé gbogbo aago ẹ̀ pátápátá switched off switched off ló ń sọ mo pe àwọn ọ̀rẹ́ pé ṣé wọ́n bá mi gbúrò ẹ̀ gbogbo wọn sọ pé no ó ṣe ọjọ́ mẹ́ta táwọn lọ gbúrò ẹ̀ mo pe mọ́mì mọ́mì náà ti kúrò lọ́dọ̀ àwọn látànà ní ìmọ̀bi tí máa wá sí ọkọ mi ò ń ṣe bẹ́ẹ̀ kò ń rìn rádaràda. state wọn wà. Ogun state ni nílàárọ̀. àwọn state madam ẹ fọkànbalẹ̀ pẹ̀lú ìgbẹ́lẹ̀ ọ̀hún kò ní sábúrú a máa send signal sí gbogbo access wa ní Ogun State gbọ́n police post tó wà lógun state a máa send signal sí wọn a lè máa wo àwọn ọ̀gá bíi mortuary hospitals tó wà níbẹ̀ so pẹ̀lú ìgbẹ́lẹ̀ ọ̀hún ló tún di òkè. ṣe lè bá mi trace bóyá fóònù àbí nǹkan kan bó ti kó àárọ̀ náà. ẹ máa wọ òrìṣẹ́ tiwa ni a máa ṣe ọtí ló sọ pé kẹtó lọ ẹ̀kọ́ ní láti write statement ètò ìlọrin sí wọn. báńkì kí ló ń ṣẹlẹ̀ hmm, báńkì kí ló ń ṣẹlẹ̀ náà tá a bá ń jàbí kakú kọ kí láǹtí eh, mo yàn ṣe fún láti jọjọ ẹ ó lè kẹ́ ti parí ìjà yìí náà kò make sense báńkì tá a bá ń ka méjì mẹ́ta mẹ́rin márùn tó fi dórí mẹ́wàá ó máa ti ṣe fún ẹ gan ó ti ṣèkan nínú ayé ẹ̀kọ́ tó wá dẹ́ mọ̀ àbí táwọn fẹ́ borí ọlọ́run múra nìkan ló kù kó máa wọ ọkẹ́. Kúnlé please stop stop no kini problem ẹ̀ náà i have told you several times. Ye ma mention lady níbi tí n bá wà mọ́ kí kí ló dé gangan náà náà kí ló dé ṣebí life mi ni ṣé máa decide ṣe máa live life mi life mi fún mi ni kájẹ tó wí ká tó fọgbọ́n ẹ máa parọ́ pé nǹkan tó ṣe fún mi kí ló ṣe fún tẹ́nì kò ṣe rí no tí ò bá ṣiṣẹ́ lómi ò ní ṣe ni tó ṣe kí wàá torí pé torí pé òkè ó fún mi rà ó help mi nísìn kí wàá torí ẹ̀ kí máa worship ẹ̀ ni àbí ṣé kí to to to to to tó bímọ fún mi ọjọ́ ọ̀la ọmọ to ọmọ tó máa gbé ògo òdílé mi ga kí n máa jókòó tó pé torí pé èèyàn kọ́ra bí what what what what nonsense are you saying. ẹ má má jẹ odò ṣé o mọ̀ yẹn tẹ́lẹ̀. ikunle ṣo wà ókè ṣá kí ló ṣe tó wà á dámàntì báyìí. ẹ̀dẹ̀ ń tẹnu mo sọ fún yín pé mi ò báyàn ṣe mọ́ ṣé ti pa wà ń bẹ̀ ni ipa ò rajà ipa ò ta nà tí wàá sọ pé mo ò báyàn ṣe mọ́ pé ibi tí wàá ti dágbére pé ó dàrú mi kí n padà síbẹ̀ pé ẹ kálẹ̀ mọ́ ẹ̀dẹ̀ fẹ́ máa èmi tí mo yẹ kí n ti mọ̀ yí pé èmi àti yín àsín ní the same level mọ̀ pé level mi ti ju ti yín lọ kò yẹ kí n máa bẹ́ẹ̀ jókòó ká ṣe máa jọ mọ tí bá ṣe máa mú gbà yín if not you won't have this this avenue to to say to say shit to me so bartender please come. èló ni owó nǹkan tí mo mú. one thousand five ní sir. okay take and have some cash. tọ̀dọ̀ àwọn kọ́ sà. ṣé wàá okay ṣé kò sí lórí ìjókòó àbí nǹkan tó mi mú bá mú ni ask him now. owó nǹkan tí mo mú four thousand five ọmọ rẹ bẹ́ẹ̀ ẹjọ́ ẹ̀kọ́ òjò tó èmi tí tí mo bẹ jókòó tí mo mọ iye ara mi tí mo bá yín máa mọ tí pọ̀ ni if not you won't be saying shit to me. Michael ṣe èrè lómi. three thousand ní sàn. lọ́gbẹ̀ẹ́ pẹ̀lú ẹ̀sìn wa it's a problem. Ìfẹ́ o, mo fẹ́ o. Ìfẹ́ o, mo fẹ́ o. Ìfẹ́ o. So beautiful, so beautiful, so nice. Your wedding berry, so beautiful. So, how is So beautiful. kí Don't toy with your love, orí ní ìsinmi, kágbà forí ya, orí ní ìsinmi, kágbà. A ní máa jẹ́ ẹ̀jẹ̀ tí wọ́n ti lọ́wọ́, ó máa wò ó fún un náà náà náà náà nípa tí ọkọ rẹ̀ máa bọ̀. Bàbá ni bẹ́, bàbá ni bẹ́, bàbá ni bẹ́ tó yege bẹ́ tó. Bàbá ni bẹ́, bàbá ni bẹ́, bàbá ni bẹ́, a ó máa gbé ní rẹ̀ pọ̀. Bàbá ni bẹ́ bàbá mi fẹ́ come on like it's so beautiful. Ah! Madam, kí ló ṣẹlẹ̀? Ẹ yà tẹ̀, ẹ lọ, madam, ẹ aládùúgbò, ẹ báyọ̀, èmi nìkan mo máa lè, madam, madam, mo dáná, nana fẹ́ pè wá yìí sí. Nana kan tẹ́ ẹ bá máa fi àwọn nọ́mbà dọ́kítọ̀ yìí sí private kọ́ ọmọ gbà ó yẹ kí ẹ máa jẹ́ kí èèyàn kù lọ́wọ́ báwo ni wọ́n pe dókítà ní sí ẹ̀rọ madam madam. dókítà ẹ kú iṣẹ́ ọlọ́run What's her status now? It's time around my Okay. She's suffering from PTSD. Okay. I should go. You're welcome, sir. All right, no, yo, yo, yo, ṣẹ̀kùn tí mo ti ṣẹ̀ anything tí bá tiẹ̀ ṣe ṣe bí ó máa pè mí nínú ilé mi wàá sọ fún mi màá dẹ́ bẹ̀ kó dárí jì mí bó bó ṣe ń ṣe sí mi yóò dáa èyí tó tẹ̀ tó wá le jù tó wá ṣe mo tún wá ń fọ ọkùnrin yóò dáa. ìgbà wo ló fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ àti pé iṣẹ́ wo gan ló fẹ́ ṣe ń pàtó. iṣẹ́. yes abófẹ́ ṣiṣẹ́ ni ah. alábọ̀dọ̀ ló fẹ́ yà ni. mo ń ṣiṣẹ́ ah, gbogbo tí mo ṣe nílé iná ṣé kò tó ṣẹ́ ni ṣé wo gbogbo nǹkan tí mo ṣe nílé kò easy o kò easy o kí n tó tọ́jú àwọn ọmọ mi kí n tó gbégbá kí n tó gbà o, sórí gbogbo nǹkan tí mo ṣe yìí ó ìyẹn gan-an full time job ṣe ra àwọn ọmọ wàhálà wọn pọ̀ tọ́bi ní ti bá ti gbélé báyìí ìyẹn mo máa ké kí n tó lọ sóúnjẹ kí n tó padà ìkejì náà ti bẹ̀rẹ̀ kí n tó wọlé kí n tó fọbọ́ kí n tó fọṣọ kí n tó tún gbogbo nulẹ̀ yìí ṣe ah wàláì gbogbo iṣẹ́ tí mo ṣe full time job kò easy rárá bá jẹ́ mo wáyé ń ṣe gbogbo kinní yẹn sìn o mm. ti wà á hẹ́ ọkùnrin tó ń wà assist mi wàláì kò bá dà. Oh. Mm. ká ní pé òun bá ẹ pátá àti bra bí dá di ẹ bó ṣe máa mú mi fọ pátá àti bra bíi. Ah, ah. Eh, kí ni mo ti sàn sí ṣé ah, mi ṣáà ní kò fọ pátá àbí brẹ owó ló wá rán mi sí. ẹ ọ náà náà rán mi sí bébí náà níyà àti bàbá send me back to them. wọ́n mi ò sọ bẹ́ẹ̀ kó tí mo kàn ń sọ ni wípé sórí ti bá ti ń ṣiṣẹ́ bí ọmọ tiẹ̀ wà ní kíchìn mò ń ṣe kọ̀kọ́ kí wọn náà ti wà níbẹ̀ kó máa clean ọkọ tiẹ̀ bá mi gbọ́ ọmọ sórí ti bá ti ṣe gbogbo èyí tí mo fi máa ń ṣe dálẹ́yìn àti ẹ̀ṣẹ́dọ̀sán àbí rọlẹ̀ kò ní pọ̀ gbogbo kíní yìí náà easy ẹ kíyàn tó wọnú kitchen kíyàn tó tọ́jú àwọn ọmọ ẹ kíyàn tó fọgbọ́ kí kí kí babe babe. hello ọkọ mi. Eh? <laughs> kí ló máa ń ṣe ẹnu Michael ní sùúrù ìwà pẹ̀lẹ́ báyìí òun lèèyàn fi ń bóbìnrin gbé ó ṣàmà pé ìbejì ló wà lọ́wọ́ ẹ̀ kó dé easy ara máa máa kán ìwọ ló máa ṣe sùúrù fún ṣó ti gbọ́ ọkọ mi jọ torí ọlọ́run. a a jọ torí ọlọ́run o ayé ò ní bàjẹ́ o má na ọmọbìnrin o má na obìnrin o irú wa wo nìyẹn ó dà ó dà mo ti gbọ́ má bínú má bínú jọ torí ọlọ́run ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ mi ò ní ṣòpò pé màá wà ní màá rí ìdí wà fún ara mi màá wà bá sọ̀rọ̀ màá dẹ̀ tún bá yín ṣe ọlọ́jọ̀jọ̀ ọmọ fúnjọ́ mélòó kan ṣòtí pọ̀ kọ́ mi má bínú ìjọ torí ọlọ́run má nà o má nà o wọn kì í lo obìnrin lè ti wá o. ọmọ agbọ́rọ̀ sí ìwọ náà lẹ́nu ojú òní tiẹ̀ mo ti gbọ́ màá pé ah! ó dá ọ̀kàrí lẹ́nu ṣe. kẹ́ńbé suwe kẹ́ńbé great kẹ́ńbé fine kẹ́ńbé perfect. Life, life can be beautiful, can be beautiful when you mingle with the right one. Uh, oh, mm, yeah. Ah, Elizabeth. When you bury, are you late? When you know, are you late? Wait, ṣé mo kéré jù nínú òwe ni pé mo dúró tó lọ́dọ̀ lára mi? Mo kò tí ì rìn ní, mo rí àwọn ẹni ní wúwo gan-an. Ẹni ẹ wúwo láti

kò bá sọ̀rọ̀ pé kò ń ṣe èrè ni náà kí bọ́ síbi bọ́ síbi kí ló gun ẹ̀ tá lọ́kọ́ tá lọ́kọ́ bọ́ síbi bọ́ síbi bọ́ síbi kò ṣe wọ́n pa má jẹ́ bí sàṣọ bọ́ síbi ẹ̀ farabalẹ̀ farabalẹ̀ yóò ṣe ṣe ṣe jọ sálọ sálọ jọ ya sálọ sálọ nǹkan tó ń gún mi ò fẹ́ ìyá bọ́ tó gbà tó gbé lọ síta síta no èso èso ló ń gún mi èmi bá ìsọ̀rọ̀ sọ fún mi ó bá ìsọ̀rọ̀ sọ ó bá ìsọ̀rọ̀ sọ ọkùnrin kò fẹ́ jẹ́ ẹ̀. ẹ pẹ̀lẹ́ ma báwa lára yẹn. dókítà Yẹmí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àmọ́ orí fífọ́ yìí ni orí fífọ́ yìí ẹ̀yà ẹ pẹ̀lẹ́ very soon ó máa lọ ibẹ̀ ò kí ń ṣe ilé ẹ̀ with time ó máa lọ ẹ pẹ̀lẹ́ yes ma mo kàn ní kí n check up ní kí n wà láfíà yìí. oh thank you so much. no problem ma. òkú àbẹ̀wò mi. yes God bless you. amen ẹ má faralẹ̀ o. tibọ. all right ẹ take care. Yeah. Yes, thank you. Yeah. All right. kí ni problem ẹ eh? why do you always find fault in everything i do. and why do you always nag and act stupid all the time too. ni kí ni kí ni. èmi stupid. yes you you are very very stupid. you are very. yáa yáa yáa. yáa bí kan kó ṣe. mo bọ̀ yáa. ènìyàn ayé sáyé ayé ò rebi kan ayé ò rebi kan ọ̀la ẹ̀wọ̀n mi jọ yìí. dókítà kò yé mi náà. madame ẹ má sọ pé kò yé yín abiyamọ ní yín náà ẹ ń ṣàlẹ̀ bínú rẹ̀ àwọn symptoms kan wà tó jẹ́ pé ọmọ ti máa máa give ẹ ṣàròjù ọmọ yín ẹ rí bó ṣe rí náà madame mo fẹ́ sọ fún yín pé ẹ̀kọ́ bí ara sí ẹ̀họ̀ tọmọ yín ló jẹ́ kí nǹkan ìṣẹ̀lẹ̀ pa dókítà ṣé níbi tá a dé yìí ẹ máa ṣàánú mi ni ẹ jù ń dúró lọ kí la lè ṣe. sórí kó lórí burúkú ni wọn mọkùnrin láti ìjẹta tó ti rìn òfin ilé adé. respect. kí ni. kí ló máa ń ṣe ètò kò máa ń pariwo báyìí náà. why do you always like to be unreasonable. wọ́n wá yí ẹ̀yin ọ̀nù wá reasonable. madam ìwọ madam ní sùúrù náà kí ló ṣẹlẹ̀ ẹ ti gbàgbé bíi tẹ wà ní. madam ládùúgbò gbogbo ọ̀rọ̀ tí mo bá yín sọ mo sọ fún ibi ẹ̀gbọ́n create sin nínú hospital ìdí same thing lẹ́nu ṣe ẹni pé bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ mo kọ̀ káwọn òwò yìí ni kí ló ṣe yín náà even take easy. Ah! Ah! Ah! Um, dókítà um, ẹ má bínú jàre ẹ jọ kí ni nǹkan tó ṣe ọmọ mi. ọmọ wa madam madam máa ní kọ́ lẹ́yìn bọ́lẹ̀ mo máa ní kọ́ lẹ́yìn bọ́lẹ̀. ẹ wọ there is no cause for alarm um, ṣẹ́rí ọmọ yín ó ní the blood transfusion. Okay nígbà tí a dẹ̀ carry out test wa i realize pé ẹ̀jẹ̀ màdámù bá ọmọ yín lára mu. ok ẹ ẹ̀jẹ̀ tó ní ẹ̀jẹ̀ ká try. so ẹ no problem kọ́ tá à ń dúró dè náà nìyẹn máa ní kí lọ sí lab sí school so kí wọ́n gba ẹ̀jẹ̀ tí yẹ so wà á mú wọn lọ sí lab so wọ́n máa gba ẹ̀jẹ̀ tí wọ́n lẹ̀ fún wọn and i have to tell you ìjà o. let's go and do that first. ṣé ẹ ṣáà mọ̀ sí kọ́má fọtí sí wàrà tó wọ́n tẹ̀lé o kọ́má jọ dákúkú kókó sí lọ. bẹ́ẹ̀ ni bá rí ayele. pẹ̀lú ọ̀rẹ́. ẹ jẹ́ mi ò má ṣẹ̀jẹ̀ ọmọ mi. yà Elizabeth sọ fún mi o ti fẹ́ jẹ́lẹ̀ fọmọ yẹn. ẹ jẹ́ ti ẹ fẹ́ jẹ́ ẹ̀wọ̀n. yà amla confam ẹ̀ so mo ti fẹ́ jẹ́lẹ̀ fún mi. Ah, Ọlọ́run ṣe ohun tí wàá so worried because wọ́n pé eh, èmi mo ò family around you ta ló fẹ́ bá mi donate ẹ̀jẹ̀. o ní láti worry parí ni ah. àti sọ̀tẹ̀. So o ní láti wọ́ yàrá ẹ̀ mọ́ ok gbogbo yẹn ti lọ it's okay it's okay gbogbo yẹn ti lọ sẹ́ a ní gbogbo yẹn ti lọ Michael ṣé kí n sọ ọ̀tọ̀ fún mi ìwà tó wò ó dáa rárá ó wùwà ọmọlúwàbí at all. mi understand kí ló tó sọ bẹ́ẹ̀. kí ló mìíràn pé o understand nǹkan tí mo try láti sọ àti mo yọ sick o tiẹ̀ fín pé kò tiẹ̀ care you know kò lọ check wọn lọ́spítọ̀ or kò tiẹ̀ mọ́ pa health wọn or anything o show concern at all. and now is that my business yes kí ni health status mo yọ àbí anybody kí ló fi kàn mí ọ̀rẹ́ ṣe fẹ́ gbọ́ tó bá wo ewúrẹ́ kó tó bá wo àgùntàn kó gbọ́ the most important thing sí mi ní pé mo ti gba ọmọ mi lọ́wọ́ ẹ̀ so i'm careless about anything else tó bá ṣẹlẹ̀. kí ló sọ lẹ́nu ẹ tí ó dùn you're just an ingrate woman ló gbé ẹgbẹ́ ọ̀nà trenches now gbogbo nǹkan tó jẹ́ lẹ́nu kò ṣẹ́yìn wúmà yẹn everything gbogbo nǹkan tó ń lérò nǹkan lò jẹ́ wúmà yẹn ló ṣe and you're here chatting shit can you imagine. Yemi. yes. shut your empty stinking mouth this is my life ọ̀rọ̀ family mi kò kú ẹ̀ and nǹkan tó wà important ni pé I have my kids already so nǹkan tó bá ṣẹlẹ̀ sí anybody kò sí nǹkan tó kàn mí ṣùgbọ́n. ọmọ ogun ló ń sọ̀rọ̀ fún mi. àwọn ọmọ mi of course. àwọn ọmọ rẹ. Yes, wọ́n fi ń pé àtọ̀ Only ó lè di you are just a cute empty vessel èmi ni mo mọ tí wọ́n don't know dọ̀lọ́mọ láyé and see those kids they are mine they are neither yours nor Elizabeth. result not, so I'll be back. According to the DNA results from the lab, it has been proven that Mr. Michael Adeoti has a 0.0% chance to be Diane Kennedy's father. Yes. Mrs. Elizabeth Adeote, she has 37.9% of being tired carrying mother. Mr. Yemi Oduala, you have 99.9% percent 09 chance of being Diane Kinder's father. While Ms. Moyosola Abiola has 99.9% chance of being Diane Kennedy's mother. Màá ní kí wọ́n ṣe àwọn ọmọ copies and DNA results so gbogbo yín á lè ní lọ́wọ́. Kò ní sí àríyànjiyàn. Yes. Possible. Results don't lie. Yemi, ṣorí fún wa tó ṣe. I will make sure I come for you with everything. Timoni Laye, you will regret this. Mr. Michael. I understand pé inú But whatever actions the bá fẹ́ take, ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kó jẹ́ outside premises. Doctor, please, stay out of this, Sheba. Why regret it? I promise. With all due respect, Ma. I didn't mean to betray your trust as your reproductive endocrinologist. I was just trying to help your situation. I understand. Dr. Yemi. Ṣorí you ọba tá à ń sìn. Ọ̀rẹ́, call nìkan èèyàn á wá orí títí títí títí á wá lọ sódò èèyàn gíga èèyàn kúkúrú ló wá end up láti ṣòro fún àbí kéèyàn wó orí lọ sódò èèyàn kúkúrú kó jẹ́ èèyàn gíga ló máa ṣe orí ló ṣe fún un lóòótọ́ ọ̀nà tó gbégbá kò yẹ kò ṣe irú orí yẹn. But come to think of it, can you o ṣe she me, she no ṣé mi máa rẹ́rìn I should be thanking you for the rest of my life. I owe you a lot. I owe you my everything. Surely I want you. We are all beautiful, imperfect creatures. Guess what? We all need to complement our imperfections. Dr. Yemi, once again, I say thank you. Yemi. I understand. People oore tó ṣe fún mi has cost you everything you've ever labored for. And I'm sorry. Ìdí tí mo ṣe pe mítìnì me nìyẹn. Yẹ́mi inú mi máa dùn. Tó bá lè fún mi opportunity to say thank you by giving you a new life. Yeah. Joy at last. Adùn nígbẹ̀yìn ewúro. Joy at last. Ẹ̀rín padà pẹ̀kẹ́ mi, mo ṣoríire. Joy at last. Ẹni ayé ti ròpin, ọ̀dọ́lọ́mọ. Hmm, ṣègede, ṣègede, ojú tí ó ṣègede ṣẹ́gẹ́dẹ́ ojú ti ọ ojú ti ọ ọ̀dàlẹ̀ ọ̀dàlẹ̀ mbalẹ̀ kórì ṣẹ́gẹ́dẹ́ láì láì can be sweet can be great can be fine can be perfect láì láì. Can be beautiful. Them be beautiful. When you mingle with the right one. Uh, oh, mm, yeah. When he bury, ayele. When he bury, ayele. When he bury, go for a. Oh, oh, oh, When he bury, when he bury, ayele. Ayele. When he bury, go for a. Oh, oh, oh ọ̀rọ̀ ìfẹ́ o. Gbé wá láti ibìkan sí ibìkan. Ọ̀rọ̀ ìfẹ́ o. Ó kọjá bá a ṣe pè é o. Ọkàn nífẹ́ wa. Ọkàn nífẹ́ wa. Ọkàn nífẹ́ ti wá. Ọkàn nífẹ́ wa. Gbani bá rí. Ènìyàn ayé sáyé. Ayé ò rebi kan. Ayé ò rebi kan. All I want is joy. All I want is happiness. Oh, oh, oh. life can be sweet when you move with the right people. Life can be sweet yes. when you walk.